ifá ní ọgbẹ́ kan hàn ọmọṣẹ́ adíá fún igbági tí ń bà ké sọ̀tá. ẹ ti dáràn mo jagun wọn pa kúkúrú ló sì pa gúngùn. Yeah. jọ ẹ wò kò tí mo wà. dágunjà dágunjà. àyà má kú ọ o ìwọ ti gbàgbé ọjọ́ àti sọ̀rọ̀. àṣẹ ni mo pa mọ́ dábàá látòní lọ ẹ ò jọba aládé lẹ́yìn má. àṣẹ ti kú. Ah! báwo òkú ṣe sọ̀rọ̀ àtajá àtẹran gbogbo èèyàn tí ń bẹ́ẹ̀ lù làjẹ́ làwọn ọmọ ogun dágunjà ti wó lulẹ̀. Ah! ó ti ń pa kúkúrú ní pa gígùn ta lòun gan ta lòun gan. kí lè ṣe yìí. ẹ bà mí ọmọ ti dún. àkàkà o. mo jẹ́ ní gbẹ̀jẹ̀gbẹ̀jọ. o ti tọ́ kánírù mọ́lẹ̀ dandan ni kò rí jẹjọ. torí tọgbọ́n bá fẹ́ sọ̀rọ̀ ọgbọ́n kìdí bẹ́ẹ̀ kù bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀kọ́ ká kú bá kọ̀ lọ́lọ́ gbàgbà láti afọ́gbà sí bẹ ní ọ̀pọ̀ ọ̀tá ọ̀rọ̀ mi lẹ́nu tó bá jẹ́ bí ìtòsọ̀ òun ni ó dún sùrùsùrù ó dún sùrùsùrù ó ní ó sùrùsùrù. tá a bá bí bàbá rẹ rí dúró dè mí mọ̀ ń bọ̀. gbogbo wa láti mọ̀ pé Ṣàngó dágun ta ò ṣeé gbóná wojú ẹ̀ òsáàrì ò ṣeé tì láyà. dábí mi rẹ̀. ọ̀pọ̀ mi dáàlà òjò kan lẹ́yìn ọkọ̀. èmi ọ̀dàgùn. tí ó ta. wọ́n jẹ́ kí dágun jọ mọ̀ wípé ẹyin lòun àpáta lèmi. ó rí òjò òjò ẹ̀sìn tó ṣù yóò sì padà rọ pa ni. kí wọn ti àtàwọn náà tún gbé sàkọlẹ̀ lọ bá wọn. ológbò tó sùn bí ọ̀lẹ ọgbọ́n inú rẹ̀ pé gbà. kó wọn lójú tó wọn ni. lákọ̀kẹ́ tí wọn ò nífẹ̀ẹ́ nìkankan láyé mi jò ń lọ. Ah! bàbá mi o. ewúrẹ́ tó wọlé ìkòkò yóò daṣọ ikú bora O wọlé mi lénìí ọwọlé ikú. èèwọ̀ igbọ́lá ọ̀pẹ nìkan ìpàwọ̀. ó ti pàyà wa o ó sì tún pàṣà bí. ó pa àwọn méjèèjì. mẹ̀yẹ́ máa kà ní. kò bá mi. mi dákun. àkàkẹ́ ò mọ bí mo ṣe tó lù mí. àìjẹ́ kánú ológìnrí kan ni òjò ń tájà bá jà yín bá wá wúwo tó jẹrin lọ ológìnrí mi ò fèyí kò ní dáa fún yín bí bá tó ríran yín wọ́n pa. ta ló jẹ́ dúró ẹ̀wò láṣà. ká tó bá ṣe ń lọ bá ké o. èèwọ̀ ni. tó bá kọ̀ tí ò mú àṣẹ mi ṣẹ omi ó tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. ẹ mọ́ gbàgbé pé ẹran ọkà sí ni o kò ṣeé jẹ. lónìí lọ́ọ́ tójú oorun dojú ikú. òdìdí olóyè mo sì pa síta gbangba ẹni ọ̀pá kúlùkù òní kánú ẹni ọ̀pá àkàlàmọ̀gbò òní kóṣù ọgbọ́n sọ́gẹ̀dẹ̀ bá gbé ara rẹ̀ ní òfìlù mo dígí wèrè pẹ̀ wọn níbi. báyìí rọmọ wèrè pẹ̀lú ọmọ ọmọ ogun rẹ̀ òní ìlú òkú. ikú ẹnu òkun lágayé o. ọmọ dà fún ọ ìwọ mọ́tò rẹ bá gbẹ́gí bùnbùn òní fara rẹ sàn. ẹ wo lẹ ń pè lákẹ̀kẹ́. akẹ̀kẹ́ ló kọ́ mi kó máa rán létí yín. àwíyé lonífẹ̀ẹ́ fọ̀ àwíyé lonífẹ̀ẹ́ fọ̀ àwíyé lonífẹ̀ẹ́ fọ̀ àfọ̀gbọ́n. ó jẹ jókòó sí ibà wọn ọ ọ gbé sórí ibà bí èrè ó sọ pé òun jáde lè wèrè kan. gbẹ́nu sọ̀hún jàre what are you saying that is not even making any sense. àṣà àti ìṣe ni mo wọ́n uphold. I'm a custodian of tradition and culture and I will not let it ruin the name of my forefathers. kí ló jẹ́ lọ́gọ́ kí ló ní jẹ́jẹ́ ọ̀bùnà bùkátì ẹ ti ti ṣe ti yìí àbí kí ló tẹ̀ lé mi màá jẹ́ǹjẹ̀ fún yín o kí ló dé. ṣé kò tí tó o ò tí ì jẹ mìíràn tó ṣọ́dún ìgbà tí máa fẹ̀mí mi lélẹ̀ pátápátá torí tiẹ̀. èmi ọkọ rẹ náà èmi ní. dákun ìwà àti ta hmm, sọ fún mi ìwà ìwà ìta ni bá ní mi kí n ṣe ìyàwó rẹ. bèbè oníṣègbè jù yóò tó. abomination young man what is your problem you were about to make our regent the second in command to the gods of the great Okela kingdom to kneel down for you. ẹ̀rù láti gbà pé ti dá délé ilé ẹ̀ sì gbọ́dọ̀ ní kírín jí gbin pẹ̀lú ọkùnrin kankan wọn èèwọ̀ ni. This is terrible. Very terrible. Adele kò tẹ́rìbù. Òfin àtàṣà ìlú la tẹ̀lé kò tẹ́rìbù. Ayé ayé. ọpọlọ mi àti yèmí ṣe sọ wípé mo ti rí wúmà yìí rí. ọ̀ságádò òfìrìgádò ọ̀nẹ́gbà kẹ̀kẹ́ máyẹ̀ adíá fún Ọ̀rúnmìlà ó ní ẹ má bọ̀gbìn ẹ tó lọ́ọ́ fi bọ òòṣà tútù lẹ́rìn awo ẹ̀rọ lẹ́rọ òòṣà. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ adélé ọba ni mí mo dẹ̀ ti bá a lórí gbogbo nǹkan nínú mi. mi ì fọ́ fún yín tí bá ṣe fún yín ni kẹ́ sọ mi ì fọ́ àwọn ò kì í ṣe ọlọ́run ṣùgbọ́n àwọn ọlọ́run pa òkòtò ní ayé lọ́wọ́. ṣé kí n wá ṣe fún yín nínú ayé nínú ayé ṣé kí n sá fún yín ni inside life yìí ṣé kí n sá fún yín ni kí ni mo ṣe. Ah, ti sún mi ó ti sún mi ó ti sún mi i'm tired ó ti sún mi. ìdálò níṣèlú eégún ló ń gbowó bòmí a sì lè torí pé ọ̀làjú dé ká fojú egbò tẹ̀lẹ̀. imagine mo fẹ́ wá bá ìyàwó mi àfẹ́sọ́nà mi níbí báyìí wọn àwọn àwọn àwọn guard ṣẹ̀ṣẹ̀ ń dúró wọ́n wọ́n ṣàmì wọlé wọ́n ń dúró wọ́n sọ time ti ma ti ma lò kí tí wọ́n bá wà máa ń be restricted. ìyàwó mi ló ń ṣe mí ìyàwó mi ni ò jẹ́ kọ́nà mi dáa ìyàwó mi láyé rán sí mi. ọmọ tó lọ rèé ṣe ìbọn ló lọ rèé gbé wa. kí ni ó fi ṣe. Ah, eléru rẹ̀ ṣe tán tí ó sun ginu. ó bá jà kárẹ̀ lá ibo lọ́wọ́ mi wà èmi ò fọwọ́ mọ̀ sọ fún ibo lọ́wọ́ mi wà. mi ìgbà torí ọ̀rọ̀ dùn tó sọ fún mi o mo gbà torí pé mo fẹ́ ní experience ibẹ̀ yẹn náà ni o. àwa dẹ̀ ní experience tó mad. àsìkò ti tó láti mú ọkàn ìdìbò wa ẹran ìdìbò rẹ. gbádé yanká gbádé yanká gbádé yanká àsìkò ẹ ti tó. omi ojú yín ò kàn sílẹ̀ inú ààfin yìí ni have you forgotten what the diviner said. àtọ́mi àtẹ̀jẹ̀ àtọ́mi àtẹ̀jẹ̀ àtọ́mi àtẹ̀jẹ̀ ara rẹ kó gbàbọ̀dé. Ah! to Mr. Oshomo. Oshomo. Bébí mi jọ̀wọ́ pè mí sá. Oshomo. Give me your number, oh baby. Oshomo. Jọ̀rọ̀ jọ̀rọ̀ jọ̀rọ̀ jọ̀rọ̀ jọ̀rọ̀ baby. Oshomo. bathroom gba tó ń pè mí ẹ̀ ni yeah um, mo lọ sọ́fíìsì ni mo lè ní láti tètè débẹ̀ mo ti miss ìwà àtọmọ mi gan-an seriously oh no problem jẹ́ kí n bá sọ̀rọ̀ how are you hope you are not missing me too much right ah okay there. Okay, let me call you later in the day. I will call you when I get to the office. I am running late already. Okay, talk to you later. Okay, babe. Jọ jẹ́ kí n máa jẹ́ kí n pè ẹ́ later mo ń lọ sọ́fíìsì ń sàmì ọdẹ tó nílẹ̀. Okay, babe. Okay, babe. Love you. Mo ti mẹ́sẹ̀ gan mi nìkan mo kàn ń dá wà láti gẹ̀ta. <sighs> Okay. Love you, dear. Love you. Oh. oh. Good morning. Akilo ṣẹlẹ̀ tó ń mi latitude now. How kí ló bí? Wọ́n yẹ I ẹ̀ wò mo transfer where? Sir, sí ẹ̀já rẹ̀. Mo ń good morning. Olóṣù ń ṣe good morning olóṣù rẹ̀ ń fọ́ọ̀mù bí ìyàwó good morning good morning gbé bàjẹ́ kó máa lọ jàre máa lọ. Mm. get out get ah dẹ́fẹ̀ máa ṣe decent fún mi ṣá. ọ̀ṣọ́mọ́ ọ̀ṣọ́mọ́ ọ̀ṣọ́mọ́ ìjímèrè ìjímèrè ṣọ́ọ̀gígùn. They follow you go cause i dey fear say you no go come back. nkechi why you dey talk this kind talk why i no go come back ah, you know say you be like my kidney wey i dey use dey mm-hmm. survive i no get any other girlfriend mm-hmm. na only you i get you are my one and only girlfriend mm-hmm. If ìfẹ́ ayé mi ni yorùbá máa ń pè there. Ah, she understand no worry come back i dey for you gidigba i go ah. come pay your bride price everything go set. e go don shave my head baby i go marry you. ah we no get better thing wetin you be african woman oh, you get energy you get beautiful you get front you get back you the don dey pretty. <sighs> Hello? You dey where? You dey my house? Ah, okay, I dey come, I dey come. You go see me now, you go see me now, you dey come. You Be that where you go? Now one of my friends need to sing dey my house. So I won't go chapa you later. Because they follow you go. In Nkechi, no stress yourself. Now me and you date together forever. Any other person no fit enter in between us. You know wetin you go do for me? me i go wear my clothes comot okay. you go enter bathroom you go baff you go wash dirty comot for all those kpomo area i no wan see any dirty make everything dey pom pom pom. if i come back like this make everything dey pom pom pom pom pom pom. you promise me. no worry i dey for you. make you put water and soap make everything dey clear o i no wan see any dirty if i come back o. my ah. copper e dey oh, for you. as i dey see i just dey happy make you dey carry me dey go where i no know. <laughs> Ah. Ṣerékodé Ṣerékodé àdúgbò rọra fún agbègbò rọra fún agbègbò rọra fún ọdẹ ti dẹ sọ. bẹ́ẹ̀ yìí how you dey. i dey. I don't miss you, Jerry. I don't say you don't miss If not, be say you tell me where you keep I for dey outside, they wait for you. You bring your customer again. now. Even dey soft. I don't miss Who Why you don't give me the reason? na the oga wey i dey follow work for the do all this nonsense i don't finish make the free me make i go back him say no no say he retain me for office i mean i don't tire nysc don't finish now. i don't miss you. i know say you miss me. i miss you i swear <laughs> in fact i don't even tell the kids say i no dey come out today Now your place i won't stay. wait I mean, wait wait wait wait wait you don't think it? nkechi say na here you wan stay. yes now. ah eh, you know the thing we say i get one of my neighbor wey sabi nkechi and if we dey see all this kind thing between us If fit dey talk nonsense <laughs> now you know these neighbors they too they talk. that one no concern me my daughter nkechi get her own life to live i get my own life to live uh, i don't uh, miss you abeg stop all this kind thing. ọ̀ṣọ́mọ bàbá jájá ọ̀fun gbogbo ọ̀ṣọ́mọ sugar coated mouse. mákindé mákindé. <laughs> àbúrò báwo congratulations to you ah, ah, ah. báwo lè máa sọ nǹkan tó máa sọ yẹn lọ okay welcome to people market welcome to great market ẹ èyí tó bá ti jẹ <laughs> mo mọ̀ pé wà á ti paint gbogbo Òṣogbo ẹ̀ wà á ti paint red already ọ̀dọ́ gẹ́gẹ́ ẹ̀dẹ̀ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ Come Come here. Bá mi kí. later. Pè mí later. Okay. Sọ dààmú ẹ ni. Àbí wọ́n gbàdúrà fún ẹ pé kó rí bẹ́ẹ̀. Sá. Gbogbo bó bá ṣe lè wò kó rí àti pé wọ́n dààmú ẹ àti pé wọ́n gbàdúrà fún ẹ pé kó rí bẹ́ẹ̀. Ah ọmọ ni ẹ. Thank you, sir. Um, mo ti ṣe àwọn corrections yẹn nínú fáìlì yẹn so ẹ bá mi wò bóyá ó wà okay. o bẹ́ẹ̀ láti gbé gbogbo àdúró ilé wa. sorry sir. àmọ́ sọ wáyé tí mo sọ máa ń tẹ ẹ láàmú. àyà bíbí all the time ó máa ń dá mi lọ́rọ̀ ni. You look so beautiful. Um, Thank you very much, sir. Ẹ jọ̀ọ́, ẹ bá mi Everything that was your face, why? Oh, my dear, great inspiration for me. Kò see anything tí you rí ẹ. You're looking so beautiful. thank you, sir. Femi. Should we turn around? Sir? mo fẹ́ rí ipsy ẹ̀ tán. Sade fáìlì. ipsy ẹ̀ ni mo rí mi ò rí tán ṣé ó lẹ́ràn ó lẹ́ràn yíká ni. Ah. ìdí ò lè gun lẹ́ràn. wà á bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n tún mọ̀ sọ́ra ni mo ní interest in my own fẹ́fẹ́. Um, ah, sir, that will not be possible, sir. Why? Ṣeré yẹn bọ̀ dé. Ọlọ́run àìkẹ́ sọ nǹkan tí ó wùn yín lò kó tó di pé àwọn àwọn káàkiri. Ìgbà gangan máa ń stress rẹ̀. Bí ká ṣeré jáde ní wíkẹ̀ndì yìí. Um, mo mo rẹ́dì láti treat in nice. Sá ẹ má bínú sá, mi ò ní wà available. Um, mo ní date pẹ̀lú boyfriend mi. Who is your boyfriend? Um, Exactly. Exactly. It's okay. Ọmọdé ò ní ṣe kó má ṣiṣẹ́ ọmọdé. Ó Thank you, sir. Well, listen, To bá change mind ẹ̀, mo ní interest in you anytime. <laughs> Má fọ̀gá o. Tó wà lábẹ́ mi ọ̀gá ni. Wà gbádùn everything. Ah, sorry, sir. <laughs> Mi ò ní wà available, sir then you are Okay. Thanks, sir. My lord. Thanks, sir. When you are available. You'll not believe you. They know they see you. Mo máa rí ẹ. Eh. Mo máa wá ẹ kàn. Mo máa rí ẹ. Mo máa tú. Bóyá òṣèdí, ẹ̀rọ iná mi yìí ṣe. Sorry, what do you want? Good afternoon, Auntie. Good afternoon. Ah, I beg now. Kopa Makinde at the ask of. Kopa Makinde? Yes. You never hear? See, don't come comot now eh I'm not saying him go comot but him talk say make i come say him go there around copper market, makinde don't go back to his state now ah ah good hey big. wait wait wait wait hope it's not what i'm thinking wetin you dey think because there's one fat woman that came here yesterday and four other ladies eh. they were crying wetin happen to them wetin do them wetin do copper they don't carry belly for makinde now How many you talk? For yeah. one fat lady, um, Mama, Mama, Mama Nkechi. That woman, she yeah. fat, she. Yes, now she get, she get nyash. Hey, hey! Open I don't well. die. Wait, happen. Chireke Wale, don't kill me. Oh, come and don't kill me. I don't die. Mama Wale, me die. Auntie, auntie, ah! auntie, wait. Ah! auntie, wait, wait. You know that fat one, your mama. Chineke, na mama le bi da to. Eh, plus me. Eh, Chineke. Ma Chineke, na Chineke, na your mama. Ah, ah. yeah, mama le don't kill me. Oh my kuni, oh my kuni. Ah ah. Ko papa ki, eh, eh mama le don't kill oh. me. Ah, don't get shame, oh àrò ah, ah, oh tẹ ah, oh. àwọn olórí burúkú rádaràda òṣì. ìjàpá tómi lọ ṣáájú tó nígbà wo lómi àdé ó nígbà tó ń bá tẹ abẹ́ orí tábà ń kìlọ̀ fọ́lẹ̀ kákìlọ̀ fọ́ni ṣù. ìmọ̀ pé ìbàdàn fún àìtó yìí máa ń fi pé ìbàdàn kiri gan-an pé wọn wà exposed nìbàdàn but to tell you the truth i'm wrong. Hmm. ṣé wò mọ̀ wípé tí èèyàn bá dé oko ẹlòmíì rí ó máa sọ pé ti bàbá òun ló tóbi jù àwọn make sense ju èkó tó ti wá yẹn lọ ó pọ̀ káàkiri gbogbo state tí wọ́n bí lè fọ́dọ̀ yín nìkan ló fáyìn hmm, hmm, don't get me wrong i'm not saying that is no nice uh -huh. all i'm saying is that it beats my imagination my expectations ṣé o understand. Okay. mo kuto gbọ́ kó tó is very nice it's a cool atmosphere and there are great people in Ibadan. Mm -hmm. Are you happy now? Now you are talking. Are you happy now? Yes. Remember, mo mọ̀ pé màmá ẹ̀dùn máa uh-uh. ń nù. Ìgbẹ́rú aṣọ fẹ́ gbọ̀n kún un bọ̀. Bọ̀. Náà mi ò sọ pé mo ń bọ̀ nígbà kan o. Uh-uh. Mi wá sí Ìbàdàn kí rest for a while, kí can wá ìwé time ní ìbáwọn back home and more so lódòdó àti mo máa fi bẹ̀rẹ̀ sí ní wá ṣẹ́ tí mo máa fi gẹ́ẹ̀tì iṣẹ́ mi kí n kò sinmi díẹ̀ kí n tó bẹ̀rẹ̀ sí ní ọ̀dà gbogbo àwọn stress yìí that is all nígbà wọn sẹ́yìn. but I still don't know why tó o fi fẹ́ ṣiṣẹ́ ní complain why. ṣé nǹkan tó understand mi pé ọmọkùnrin bá wà hmm. tó bá ti tó náà kọ ó dáa kó bọ́ síta kó lọ ní experience ọmọ kí gbogbo àwọn kí ní yẹ kó yí dáadáa because ṣórí uh, at times ṣórí at times tọmọkùnrin ò bá àwọn others ọmọ àwọn iṣẹ́ tó bá pọ̀ níta yẹn so that. Mákindé ṣó fi ṣí ẹni obìnrin tó jáde ẹsẹ̀ kọ́ ló ń wo yẹn lady yẹn kọ́ ló ń wo yẹn. bí ìbúwọ̀ ètò ìwé ẹ̀kọ́ máa embarrass me every time ọmọ pé ní ṣí yẹn sí èmi ọmọ pé ní mo sọ pé wáyé tó yín ṣe báyìí náà. ọmọ pín ní ṣí òde ń wò. ikó tí mò ń wò ní aṣọ tó wọ̀ sórí t-shirt tó wọ̀ yẹn ó very nice and beautiful mo wá imagine kó jẹ́ pé wọṣọ yẹn gbogbo àwọn stripe tó wà ń bẹ̀ yẹn bóyá máa jáde tó máa gbé gbogbo àwọn curves ẹ jáde you are a very pretty woman. jọ kí ló wọ̀ kí ló wọ̀ tó ń wò lára aṣọ ni wọ́n ń wò. t-shirt yẹn máa gbé gbogbo àwọn curves yẹn jáde bí ìbùkún tó ń ṣe máa ń dùn mí ó ti jẹ́ kí tọ̀ máa dùn mí ó ti jẹ́ kí tọ̀ máa dùn mí now here is the restroom here pẹ́ o má pẹ́ o. àìtò yìí tọ̀ mí gbọ́. ẹ kó fún àìránṣá you are a very pretty girl ó yẹ kó wọ́n ṣe ṣómṣóm kó wọ́n ṣe rùmùrùmù ó máa easy àti máa understand ìwọ kàn fún mi nọ́mbà ẹ̀ ń bẹ̀rẹ̀ mú pa pé nọ́mbà yẹn okay. Okay. okay sister. okay chiwon. okay sister. o ṣe gan má di kókó kókó wojú ẹ àwọn ọkùnrin tó wúyẹ they are dangerous people sórí ah. tí bá ti pè ó ní àwọn ọ̀rọ̀ Okay. tá a fẹ́ sọ mo máa kọ́ ẹ ní àwọn kọ̀ọ̀kan moscope tí wọ́n fi ń gbáyé mo ah. máa kọ́ ẹ gbogbo àwọn ọmọ o sì kéré má yẹ kọ́ expose ẹ sí gbogbo àwọn nǹkan tí ò dá àwọn àtàwọn atọ́jú ẹ náà rèé you understand you are very pretty girl I like you so much ó yẹ kóbìnrin ṣe ṣé wọn tó bá dórí pápá ọmọ ayé àti máa. <laughs> mo rí ẹgbẹ́ ṣe ń rẹ̀rìn yìí ó tún wà sexy bákan. wáyé ẹ wáyé ẹ níta ṣébi tí wọ́n sùn wà lélẹ̀ dẹ́mi lóhùn náà. Oh, bébí o ti ń jẹ̀tùkù ah. kìíní ìrún o ah. ṣé ìgbà tí mo wọ waist room tí mo lè ṣe tó tí mo lè bọ́ta báyìí kan ṣáì tó ọmọ yìí jọ àbúrò pàdé mi kan wá sí owó ìyá mo lè ní kí wá bí pé ayúdìwọ̀n ayúdìwọ̀n ó tó that is all. ló ṣe ń gba nọ́mbà wọ́n mọ́ tó ń gba nọ́mbà ìwọ́n mọ́ yẹn sí mi lọ́mọ yẹn sí mi náà. ọgbà tí mo gbà yẹn mo fẹ́ fi kó gẹ̀dẹ̀ gún ah. ẹ ní náà. ó dẹ ó dẹ rí dínkù mi mákindé ó rí dínkù mi. mi ò nífẹ̀ẹ́ sáwọn wà tó ń wí orú ọmọ ìsí èmi orú ọgbà orú ọmọ ìní abẹ́ mi ọmọ tó pé mo máa pèsè kankan máa gbá ni pé wọ́n sit down there what do you mean who is your daddy ọmọ ìsí èmi ọmọ ìsí èmi orú ọgbà orú ọmọ ìní abẹ́ mi why you doing all this. Ah, ó dẹ̀ tún deny baby you are embarrassing me o you are tarnishing my image ọmọ yìí kéré gan na. honestly speaking mo ẹ̀ṣẹ̀ rí kó gun ayé ni ogun ayé lélẹ̀ kò ṣe lásán. irú ọmọ ìsinmi tó go. tí bá ọ̀yà bẹ́ẹ̀ mi tí kò ní dákú be ni. please leave me jọ. irú ọmọ ìsinmi láti child government ogun child abuse why you doing this why you embarrassing me. irú ọmọ yìí ọmọ kí n bá fún irú ọmọ yìí ṣe mi mi nífẹ̀ẹ́ sí gbogbo àwọn àtọ̀hún wí bẹ́ẹ̀ bí o mi ò nífẹ̀ẹ́ sí o ó lè tún máa ń bínú jù. ọ̀ṣọ́mọ́ mi oh. Ah, ah, ah, ah. Ìwé àti ìwé sá, ìwé, ìwé, ìwé, ìwé, ìwé. Sà, mo ní kí n béèrè lọ́wọ́ yín pé ṣe máa need anything kí n tó lọ sí orí tèmi. Màá need nǹkan kan. Okay, sir. Níbi dẹ̀ ni wọ́n ti ní ìdí ìsinsìn kíákíá. Ah, um, what, sir? Oh, bring béèrè pé kí ni Oh, kí ni kí n bá ń get, sir? Bàbá mi kẹ̀tì kankan, ó ti mú ìdí wà lára ẹ̀. Mo ní ìdí fúrọ̀. Mo gẹ̀tì, mo ní fúrọ̀ ìdí ẹ̀. Mo ní mo ní ìdí díẹ̀, mo ní ìdí díẹ̀. Mi ò mọ reason. Mo láì dọ́gí gan irinṣẹ́ dógìdẹ wà lára ẹ̀ mi ò gẹ́t ara mi each time ti máa ń rí ẹ pẹ̀lú starshọ yìí wọ́n tó lè mọ́kàn mi yọ kúrò lára ẹ̀ báyìí òní ti di ẹ̀bà rú ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kí nǹkan tó ń dùn mọ́ ayé inú lára ẹ̀ kò bàjẹ́ àbí òòṣà mi. Ah, òòṣà mi. I'm not really sir. Um, sorry sir, um, ìyẹn ò ní lè possible sir. Why why why why why? Má sọ pé bí àtòrí mò ń sọ̀rọ̀ di mò ń sọ kankan. Nǹkan kan ló máa jẹ́ kí n ní interest nínú ẹ̀ kó tó di pé love wọlé o. Love ń dídí bẹ̀rẹ̀ o. Um, Nǹkan kan ló máa attract ẹ sí mi. Bó ṣe wà diligent pẹ̀lú iṣẹ́ tó ń ṣe wà àti pẹ̀lú iṣẹ́ tó ń ṣe àti pé ó tó fine lójú ó dẹ̀ ní Oh. Thank you, sir. Um, sir, tí n bá ní kí n kà ní ení àbí èjì, a ti tó obìnrin bíi mẹ́rin àbí márùn-ún tí mo ti mọ̀ mọ́ yín nínú ọ́fíìsì yìí. Um, the last time Moríṣadé tó ń sunkún lórí dẹ́sìkì. Omi pọ̀ lójú ẹni. Ah, um, Sà, torí ẹ̀ ni kò sí nílé possible. Ṣé wàá fèrè wé ọmọ ẹ̀? Olóòórùn ìṣàdé. Ah. ọlọ́run ni. Ah, ṣé wàá ń kọ́ sà. ara tá a sọ fọkùnrin ni ọlọ́run jẹ́ kó rí wa burú délẹ̀ ẹwà wo ló wà lára ṣẹwà ẹwà táwọn òbí ẹ̀ tí wọn ò rí ṣe sí lára tó máa fi ṣẹwà wéwọ ṣẹwà tí ò ní kẹ lọ́rùn olórí burúkú owó táwọn fámìlì ò lè fún ló ń béè lọ́wọ́ mi ó mọye sáláì tó gbà ọmọ òṣì lọ́mọ ìran. Ah, jọkẹ́ ńkọ́. kí ló fẹ́ jọba yìí kí ló fa gbogbo eléyìí tó ń ṣe yìí o ò lè fi gbogbo àwọn tó ń dárúkọ yìí o ò lè fi wé ẹ mo láìkẹ́ ni ìtorí ẹ̀ ni mo ṣe fẹ́ fi ẹ́ correct gbogbo àwọn rádaràda tó sọ̀rọ̀ àdìmọ́ don't do this mo like ẹ ní. Um, um, i'm sorry sir ìyẹn ò ní lè possible and mo rí pé ẹ ní ìdùn kankan for now mo fẹ́ padà sí table mi sir. mi ì lè ní kó máa lọ mi lè ní kí o máa lọ bọ ṣé ètò òròpó dà ṣé ètò òròpó dà. Um, iṣẹ́ pọ̀ lórí tébù mi ni sir ní iṣẹ́ tí mo gbé fún ẹ ní complain ṣé ètò bá rò kó dà. sorry sir ẹ jẹ́ mi tètè lọ sir thank you sir. káì. onífòrò máa túdi ẹ o má bá wọn gbàdúrà pé ayé ò ní rí di èmi láyé mo máa rí di ẹ bẹ́ẹ̀ máa rí di ẹ bébí jọ̀wọ́ ah. kò gbé mi sáyà tó bá wá di fẹ́rẹ́fẹ́ ò tó bá dọjọ́ alẹ́. Dami o, opportunity mà ní wálé méjì. Ní eh, ẹkún dẹ̀ ní opportunity máa wà ní wálé méjì. Wọ́n lè kàn bẹ́ẹ̀ pé bọ̀bẹ́ òògùn ìdáná ṣẹ́ lọ́wọ́ kò ṣe. Jọ̀ọ́ ṣẹ́ mi fi ṣe bí ìjọ Girls, use your brain. So, tó ń play my máa ń lọ́wọ́ sí kí wọ́n lè fi ọ̀gá. Mo ṣe ti bẹ̀rẹ̀ pé máa rí ìyá ọ̀gá mi. Ó kàn mí lórí ìbò. Ibẹ̀ ló ti get it wrong. Family ẹ̀ wà ń lo òyìnbó. Báwo ló ṣe jẹ́ married man? Ẹni tóun àti ìyàwó ẹ̀ bá jọ ń gbélé as a couple di mo to jẹ́ married man náà. Èèyàn fẹ́ tọ́jú ẹ̀ ó tún ṣàkó. Àwọn ọ̀gá mi kò bá jẹ́ mary papa kò bá jẹ́ kíní kan lémi <laughs> màá ti grab pep ah, ah. ọ̀gbẹ́ni ẹni láti ṣe ṣe big girl tó bá jẹ́ èmi ń tèmi lèmi sọ o èmi máa ti grab pé ọ̀gbẹ́ni ẹ ṣé ọpọlọ ẹ lẹ bọbọ tóun ti torí ẹ náà tó fi ń ṣe kíní náà ṣé tóun náà bá rí nǹkan tó tó lọ ń tà ṣé kò ní lọ ni wọn sọ pé ìrẹpẹ sí torí bọbọ ẹ torí kíní kan ó jẹ máa ẹkan jẹ máa yé ṣé mo ti ṣe mistake mi fún Majide láìkẹ́ yín méjèèjì ju bẹ́ẹ̀ ṣe ń ṣe. Ó má láìkẹ́ mi rárá. Báyìí ẹ ṣe máa dá ni mò ń wá. Grab this opportunity with both hands. Babe, babe, no dey dull yourself. Ẹnu lásán ò ṣe bí gẹ̀ẹ́mì. Ọ̀gbẹ́ni gbé bọ́dì yẹn. Bọ́lá àwọn kò fẹ́ kò yẹ kó introduce ẹ̀ sáà ń gbà ó. I will not like that. Mr. Terry Johnson. Yeah. You can go in. Oh, yeah. I, I, mm. bí mo ṣe jókòó síbẹ̀ mo kàn fi ìpínlẹ̀ pé mo fẹ́ wà bored díẹ̀ so if you don't mind ṣáàyè jọ máa chat kájọ máa discuss kí n fi with time tó fi máa kàn mí. I don't understand. That's not possible. Ah, oh, my bad, my bad. My name is Amakinde Adebare. My friend call me Makins. <laughs> Èmi ni mo kọ orúkọ gbogbo èèyàn tó wà níbí báyìí. So obviously Eh, okay that's good um, what's the name so I can know how to save your number on my phone. and how do you think that is possible for me to dispose my number to you? I mean, you can you can pull a call through sometimes, talk, discuss, gist via WhatsApp or something. There's no crime in all that. Okay, sorry, what's that your name again? Marquinhos. <laughs> Marquinhos. Good for you. Marquinhos. Sit down. Uh, Sit down. I you can you, if you don't mind, can you give me your number? Can we can talk and just. Kí ni mí gbogbo rubbish yìí náà? Ah, kí Can you imagine? ní òun yóò mọ bí tí country wa yìí mi ò mọ bí tó ń lọ. Ní ẹ má ṣe calm down, ó ń gbé mi inú gidi gan ni sà can you imagine èmi tí mo jẹ́ fresh graduate kó wàá máa sọ fún mi pé kó tó lè employ mi sí company i need to have three years working experience ibo mo ti fẹ́ rí. no oh, that's bad. no that's bad i'm a fresh graduate now it is wrong. bó ṣe ṣe náà wọn ò ní gbà yín. Please, can you um, to press your phone? Your number. You can go inside. It's your turn. It's my turn. Ẹ̀yin kan tó wà pọ̀ ní mi ò kí ń mojú ọ̀nà dáadáa àfi tí n bá rà rẹwà tó máa mú mi gba ọ̀nà kọjá. ẹ bá mi ń bá bọ́ta a máa continue conversation wa. ojú tí mo ń wo ìṣó nǹkan ni mo máa ń rí ní xx video ní YouTube àbí ní gọ́gù tó máa ń ẹ̀yìn kọ́. ìjàpọ̀ sómi lọ ṣáájú tó nígbà wo lómi àdé onígbà tó ń bá tẹ́. Ah, ìkí adé pẹ̀lú ọkọ mi wọ́n kọ́kọ́ dé báwo ni báwo dẹ̀ níbi tó lọ kí ló tún ṣẹlẹ̀ kí ló dé ṣé wọ́n ti gbé mo sọ fún yín láàárọ̀ wọ́n pè mí láti sùn pé kí wọ́n gba kọ́lọ̀ pẹ̀tà mi. ẹ nà tó ẹ̀nà mo ṣe ń béèrè lọ́wọ́ ẹ pé báwo níbi tó lọ ṣó ti gbà ní. believe ibi tán post mi lọ. ibo. Borno State. what? Borno State. Borno State. kí ló dé kí ló ṣe fún wọn báwo ló ṣe máa post ẹ lọ sí Borno State wọ́n mọ̀ pé area bẹ́ẹ̀ ò dáa for now now ah. kó wá save. Ah! kò ṣe mi nìkan náà pọ̀ sí. ẹ understand bọ̀ kí nìkan tí wọ́n rò pé o lè ṣe for now o understand kí nìkan tó rò pé a lè ṣe lé lórí. kí ni kí ni a fẹ́ ṣe kò sí nǹkan tí mo lè ṣàtúntò yóò mo ṣe ronú láti ìgbà tí mo ti dé mi mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe àwa mẹ́rin náà post lọ ní department mi. ẹ̀yin mẹ́rin péré. àwa mẹ́rin. Ah, ah. Ah, ṣé ok bóyá ká ṣe báyìí because to me èmi ò fẹ́ kó o lọ síbẹ̀ yẹn bọ́nú state ti jìnnà jù kò sí mo fẹ́ sáré bẹ́ẹ̀ sọ bóyá mo fẹ́ rí ẹ mo fẹ́ sáré wá wẹ̀ ibẹ̀ yẹn ti jìnnà kò easy fún mi láti wá ìwọ ọkàn tó fẹ́ wà ń bẹ ọkàn mi ò lè balẹ̀ because ibẹ̀ yẹn ò safe for now so bóyá bóyá kébì tẹ̀lé ẹ lọ síbẹ̀ kí n lọ bẹ̀ wọ́n bóyá wọ́n lè wọ́n lè jọ nítorí ọlọ́run kó post ẹ̀ sí tòsí wá ń bíbà ó máa lè easy fún ẹ o ti understand in fact bóyá nù ta wàá gangan wàá kàn máa gbalé lọ ni ìyẹn máa tún better yes. Sami ṣe ń ṣe ṣé mo jẹ́ bíbí ni ṣé mi nìkan náà post lọ síbẹ̀ ni. ibo ah, ah. ṣe bí fún àǹfààní ara ẹ náà nìkan tí mò ń dá láti sọ mi ṣe bébì náà. èmi ò sọ pé bébì bọ́ lójú tèmi tó bá lòun ò ṣe bébì bébì ni ẹ lójú tèmi ó sì kéré ó ì kéré nàún ah, ah, ṣebí tí ẹ náà ni mò ń ṣe ṣé wàá tó kò dìde kó máa bínú lọ ni olóbó pòsẹ̀ sí Borno state o láìkẹ̀ mo dẹ̀ tún ní kí lọ́ba ẹ bá wọn sọ̀rọ̀ yóò lè tún change mind wọn o tún o tún bínú lọ ewu gbogbo la fẹ́ ṣe báyìí sìn torí ọlọ́run. bọ́ọ̀nù bá wò. àbò ah, bá ṣe mi ti mọ nǹkan a fẹ́ but i'm not very comfortable with ibi tó post it sí. ó dẹ̀ sọ pé òun wà happy pé òun ò dùn pé bẹ́ẹ̀ ti jìnnà ju òun wà comfortable èmi ò tiẹ̀ mọ̀ nǹkan tèmi fẹ́ ṣe báyìí because máa ní kò sùn mí rọ̀ mọ́ pa ó tó bá ti pè mí báyìí kó tó máa sọ ní pé ṣé mo ti bó ohun rẹ̀ tó bá bó ohun redeploy ṣé mo ti rí kinní kan tó bá ti message báyìí next thing professor ni i don't even know. Mákindé tó bá wọn kò rí love ọmọ ẹ tó dẹ̀ fẹ́ lose ẹ. ṣé you need to find a solution. kí ló fẹ́ ṣe sí. ṣé o ti gbàgbé wájú ẹni tó jókòó sí ni the almighty Makinde ó ti gbàgbé ẹni tẹ́gbọ́n Makinde jẹ́ ni ẹ̀gbọ́n Makinde wà influential wọ́n mú yàn sí every nooks and cranny of Nigeria eré ló pè ní ó mọ̀ pé mi ò ronú dé odò ìbẹ̀yẹn ṣe kí n tiẹ̀ kó ẹ wá wá ìgbésẹ̀ stress ara gbígbà tí mo mọ̀ pé gbọ́n mi máa ṣubú ó bẹ́ẹ̀ sórí ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi tó sọ yìí mo kó máa ń fọ́ọ̀lì sí mi gan fúnra mi mi ò tí ì mọ state tí ẹ̀gbọ́n mi ò tí ì mọ yàn sórí ohun tó tún fọ́ọ̀lì sí mi ni pé kò síbi tí ẹ̀gbọ́n mi ò tí mọ yàn dábàá <laughs> sọ pé Nigeria as a country gbogbo state báyìí ẹ̀gbọ́n mi mọ̀yàn bẹ́ẹ̀ tó bá ní pé state kan wà pé obìnrin kan wà ó ń trend àbò rìn àbò lówó àbò ní collection ṣé ká tó sọ̀rọ̀ obìnrin mẹ́wàá nínú mẹ́ta sí mẹ́rin ìgbóni gbọ́dọ̀ mọ̀ wọ́n ṣá. ní each state. ní each state. hey wait yẹ́mi bọ́ ṣọ̀bọ̀ bùs woman kan wà ní Abuja she's connected she has money ó wà influential gbogbo àwọn tó ń wù country pátá ni woman yẹn mọ̀ òun àtẹ̀gbọ́n mi báyìí wọ́n máa ń chat bíi ẹni pé best friend ni wọ́n. ní Abuja ní Aso Rock dèmí mo ṣùgbọ́n wípé ibo ni ẹ̀gbọ́n mi ti ní access wọn máa ibo ló ti come across wọn máa yìí tó fi dé pé wọ́n fi close bọ̀ ní sòrò o hmm, ogun owó ni mo wọ̀ táwọn èèyàn máa ń ṣe o ṣé bọ̀dẹ́ tún ṣoògùn obìnrin ni. wo tó bá di ìtòrò obìnrin dé my brother is so predictable not unpredictable is so predictable. <laughs> ọmọ mi bọ ọmọ ẹni ọba ìjọba délé yìí nìyẹn o. tó bá dé báǹkì gan tó bá dé báǹkì kó tó kí báńkà méjì mẹ́ta ó máa ń gbogbo wọn ti ní nọ́mbà gbogbo àwọn girls yẹn pátá àyè sí ẹ. ẹ wò ẹ wò ẹ má ẹka fọ̀rọ̀ ẹlẹ́sọ̀rọ̀ ṣe rí ó club kan tí ó ṣe ṣe sí Jacob Street báyìí. Ah. kì í mo rí post yẹn lórí post ah. eh, péjì hypeman MC Benzene ah. ó ní ó ní ó hype wọn bẹ́ẹ̀. club yẹn máa dà tó bá ń sọ the talk of the town lọ́wọ́lọ́wọ́ báyìí eh. club yẹn ni what. ayé ti gàbà skechi o tí ah, ẹ̀gbọ́n ti ro bòskẹ́ṣì. ṣé ó ra bàskẹ́ṣì ni àbó là bàskẹ́ṣì. ó ra bàskẹ́ṣì ó máa jẹ́ bẹ́ẹ̀ ni ó máa jẹ́ bẹ́ẹ̀ ni because à ń sọ̀rọ̀ tó wà important à ń sọ̀rọ̀ fiẹ́nsì ni ọ̀rọ̀ <laughs> redeployment ó dẹ̀ change sí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ sí ọ̀rọ̀ obìnrin. solution ti wà fún yẹn náà ọ̀sẹ̀ bẹ́ẹ̀ tó ah ẹ ti ní ẹni tó ní connection kílẹ̀ tó fẹ́ again. wo um, ṣé orí dosọ̀ yẹn náà make sense jẹ́ kí n pọ̀ mọ́ kan bí mo available for the night yorùbá jọ dórí wọ mi. <laughs> ó dàgbò tí fẹ́ máa follow footsteps bọ̀dá yẹn. ní ẹbí báwo. <laughs> mákindé. owó mo rẹ́ ni fi jọ. fura sí àwọn tó wà ní ilé ọ̀dọ́ wa níbà àwọn níbọ̀ wa. Hmm, bẹ́ẹ̀ sá sá gbogbo àbá tí bá ti ń ṣe survey káàkiri káàkiri káàkiri wọ́n máa ń kó oríṣiríṣi èèyàn wọlé àtọkùnrin àtobìnrin àtàrúgbó àtomidan tó wá dàgbà tó yẹ pé bóyá wọ́n ṣiṣẹ́ ibi kan ní sá. ìyẹn níbí. yẹ sá ibi àti bàbá rí bí ọlọ́pàá àbí sójà kán wá ṣe surveillance kán wá yẹ everybody wò bẹ́ẹ̀ sá àníríwá lásà. àwọn nǹkan tí mo ṣe máa appreciate ẹ náà nìyẹn. thank you sir nice one nice one ṣe sá súnmọ́lẹ̀ nígbà bá lunch. Okay, sir. sá ẹ ṣe kàn sá ẹ sá. ẹ pẹ̀lẹ́ sá èló ni Mákindé ò sọ̀rọ̀ ni èló ni. àánú òun kò ń ṣòro wo. orí kọ́ ọ̀bọ yẹn smart lọ náà rò bẹ́ẹ̀. wọn kékeré sọ̀rọ̀ ẹ̀ wò láìkẹ́ o àtọ̀. <laughs> lára wọn nǹkan tá à ń rí lára wọn nìyẹn kò sẹ́ni tó wà láyé tí ò wúlò kò sí. ẹ sọ̀rọ̀ torí ẹ kì í wá lẹ̀ mára ògiri báyìí lẹ́gbẹ̀ẹ́ mi gbàtẹ́dẹ̀ sọ́ra yín dolóńgbò yìí mo mọ̀ pé ó ní nǹkan tẹ̀ ń wá kí ló ṣẹlẹ̀. ẹ mo fẹ́ bá yín sọ one or two things sir gbogbo ń ṣòwò sir. ok. ẹ nípa Ike Adé ni sir. ọ oh, fiẹ́nsì ẹ fiẹ́nsì mi nǹkan tó happen ni wípé ibi tó post sí ó jìnnà díẹ̀ hmm. ní o tiẹ̀ ṣe issue issue tó wà bẹ̀rẹ̀ gan ni health because ó ní àwọn health issue kan tó jẹ́ pé kò fàyè gbà kó dúró síbi tó wà yẹn ó wá bá mi sọ pé kí n try láti bóun work ẹ̀ kóun padà sí tòsí mi àbí nǹkan so that màá lè máa mójútó òun òun ní lọ fọ́ọ̀sì kọ́ anything mo fún mi èmi ò mọyàn ó ní bọ̀ ó ní nǹkan tèmi gbójú lé tí mo mọ̀ pé tí n bá ba sọ ọwọ́ kan ni ẹ máa bá mi sort gbogbo ẹ̀ wọ́n ní màá sọ fẹ́ dùn mí pé I know you can come through for us. ẹ kò sí wàhálà connection tèmi ò dé bẹ́ẹ̀ but gbogbo bí ẹ bá ṣe fẹ́ ṣe gbogbo nǹkan tẹ́ fẹ́ ṣe um, ṣàjẹ́ kémi máa mọ̀ bó bá ṣe ń lọ. ẹ ṣe máa in at the point. nígbà wo jẹ́ kí n máa mọ̀ bó bá ṣe ń lọ. the second. tó ń bọ̀ lọ́dún ẹ ló ń tà láti sọ. the second thing náà tún ni pé eventually tá a bá rí ṣe sàn mi understand ẹ̀ so but kini ni nǹkan tó fẹ́ tó bá ti wá tó bá ti wá bá yín mi mú tó ń sọ náà but tó bá ti wá wà lọ́dọ̀ ẹ̀ kí ni tó tó eh, eventually sir ti video deployment yẹn tó bá work out eh, mo fẹ́ jẹ́ kí eh, fàyè gbà ko máa gbé ní kó máa gbé ní ọ̀dọ̀ wa ń bíbá. ohun tó fẹ́ sọ nìyẹn wàá dẹ̀ ti go straight to the point màá lè mọ̀ kí point tó ń sọ ni òní lè máa drag nǹkan o fẹ́ kó máa gbé no problem wáyé tí ó fi lè gbé bí o máa dúró rooms tó wà ń bí mélòó ni mò ń sùn bẹ́ẹ̀ ṣé máa sun mẹ́ta papọ̀ lẹ́ẹ̀kan náà. no sir thank you so much. ó ti tán ó ti tán ó ti tán. Eh, eh, another thing náà ni. later the first one tell us. later owó yẹn sir. later. yeah, yeah, I'm outside. And in front of your house, what you want to come more? Why do you All right then, all right. Hmm? This is sexy. Listen, babe, it's fine you ló ṣẹlẹ̀. thank you so much. Ah! kí ni. mo ti fẹ́ jù ní. ẹ wo wo bó ṣe ń ṣe yìí wo máa wá fi ojú kó wá fi bọ́ṣọ lára mi jẹ́ à máa lọ. ẹ máa fojú bọ́ṣọ lára tí o bá ń ṣe bóyá let's go don't worry. ẹ wà careful please babe just be careful please be careful. mo ti ká ṣe mi ò fẹ́ sẹ́yìn tí ń ṣe é jọ. ẹ wo wájú ti yín kílẹ̀kílẹ̀ ń wò. ẹ wọlé. ẹ alágbèrè ọlọ́kadà yìí ẹ sún ẹ̀yìn yín síwájú díẹ̀. Ah! ẹ̀sùn mọ́ wájú ti dẹ̀ ń wẹ̀yìn. ẹ bá gbé ṣubú o. ṣẹṣẹ ẹ ń gbọ́ náà etí mi ò di. ẹ mọ nǹkan tẹ́ ẹ̀ wá mo fún yín gbogbo owó yín pé ni o. Mm, sorry darling please sorry ṣé o wà okay. i'm fine good. mo fẹ́ràn rẹ̀ owó lólùfẹ́ bẹ́ẹ̀ bí jọ̀wọ́ kò gbé mi sáyà. lọ́jọ́ alẹ́. fàmí nírun mú ọkọ fàmí nírun pọ́n. ẹ̀mí ò ṣe kọ́kọ́ sá. ẹ eh, mo free ok kí wọ́n jọ yín mò ń bọ̀ sá. babe babe tàbí kò ní ọ̀gá mi ni wọ́n ní kí n sáré wá bá wọn ní ibi tó wà for official purpose so ṣó mọ nǹkan ìwọ máa máa dá lọ sí ibi tó ń lọ tí bá yètè ṣetán máa join mi tí bá dẹ̀ ṣetán máa pè ẹ́ lórí fóònù jẹ́ kí mi tètè bá wọn. ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí ló ń sọ jáde lẹ́nu ọ̀gá ẹ pè ẹ́ àdé ń lọ sí event wọn invite mi àti ẹ sí oníkèmí máa lọ. ẹnkílẹ̀ tó lè sọ fọ́gá ẹ wípé wà á ti boyfriend ẹ jọ ń lọ sí event. Ah, kí n sọ fọ́gá mi pé èmi àti boyfriend mi jọ ń lọ sí event. yes of course ìjọ ń torí olóhùn ṣé o ti bá mi ríṣẹ́ síbòmí. ṣé mo ti bẹ ríṣẹ́ síbòmí. sórí ibi tó ń bá ọ̀rọ̀ yìí lọ ibi tó ń bọ̀ ọ̀rọ̀ ìlú i'm telling you the fact ìsábà kò máa mú ọ̀gá ẹ tàbí kò fọwọ́ mú èmi nítorí i don't understand all this rubbish anymore kí ló dé ní saturday kí ni gbogbo eléyìí náà. ó jẹ́ má try ẹ̀ ó jẹ́ má ṣe oògùn nǹkan tó ń sàn ó jẹ́ tètè máa lọ kí ó má late débẹ̀ wọ́n máa pè é lórí fóònù. babe ìwọ gbélé kémi wọ́kadà mi tọmọ gbé mi lọ sọ́dọ̀ ọ̀gá ọlọ́kadà kan ló gbọ́. ó máa tó ẹ ti ṣogbọ́ ó máa tó ẹ ti ìwọ́dọ̀ ṣe. gbọ́n lọ báyìí kí ló ṣe yìí bó lè lọ. ilé ọmọ ajókòó ni. ṣé kò yẹ kẹ́yìn dáfín tó wà lẹ́yìn ṣé mo fún yín lọ́wọ́ ni. ìyẹn ìyẹn ìyẹn ìyẹn sẹ́lẹ̀ tèmi tó tèmi gbà. ẹ kàn jáde. Eh, bọ èmi ò fi ìfò bọ̀pà bó ṣe ń gbé lọ́dọ̀ mákindé yẹn ó kì í kàtẹ́ wá sọ yìí pé ó help ẹ pẹ̀lú redeployment ẹ ṣé èèyàn wá mí ìgbé kó wá máa gbé lọ́dọ̀ ẹ̀ ni. ó ń ṣe fọ́ọ̀tì mi náà ó sì decide kó tó di kó sọ fún mi. ó ti sọ fún mi ìlú náà dẹ́ fi kò máa fi èmi ó mọ̀ ṣe ò pé kí ni mo fẹ́ ṣe tèmi mọ̀ pé tó bá dé kù ọ̀dọ̀ wa ló máa dé sí pé ká tó máa kọ́ ọmọ olùbọ́ káàkiri tún ní mi gbọ́dọ̀ ti ń dùn pé màá ti ẹ̀rẹ́ ní ṣìkẹta wá nu ilé o ló wá nu fẹ́ máa lọ gbé pẹ̀lú ẹ̀ ọmọ mi irú ọwọ́ yẹn láìkẹ́ rárá ṣó fẹ́ máa ṣọ ọkùnrin ni ọkùnrin ò máa ṣe é ṣọ ó dáa kó má wàá dàbí ẹni pé bóyá mo fẹ́ máa ṣe eléṣù lẹ́yìn ìbejì yín tó bá wù yín ní kẹ́ ẹ ṣe ìyàwó mákindé mákindé ń kọ. ara òkúdẹ ń ṣe bẹ́ẹ̀ o ẹ mọ̀ kí mákindé láìpẹ obìnrin gan-an ó láìkí obìnrin gan so ó bẹ́tà ẹ jẹ́ kí wọn máa ṣọ mí ìlé wàá ń bẹ̀ kò lè try nonsense pẹ̀lú mi ó ṣúọ̀ fún mi bẹ́ẹ̀ ṣé ẹ jẹ́ kí wọ́n á ń bẹ̀ jẹ́jẹ́ báyẹn jọ torí ọlọ́run o. tí bèbí tó wọnú lọ ṣé mo kẹ́ mi ò wọnú lọ síbẹ̀. yes na. torí nǹkan tá a bá gbé sílẹ̀ báyìí òun lẹ́nu ewúrẹ́ ń tó. o gẹ́ẹ̀tì ẹ̀ ọ̀rẹ́ mi mo gbà fún ẹ <laughs> máa mọ́nítọ̀ mo láìkí wọ jàre ẹ̀hẹ́ ah, ọwọ́ ní ọyẹ́ yẹn náà èmi fọwọ́ sí òjò má sílẹ̀ o ah, ah, ẹjọ́ o ẹjọ́ o. babe afana kí ni ọjọ́ wo ni ọkọ̀ mákindé ló máa ráyè bó tiẹ̀ jẹ́ wíìkì táwa yìí kó tiẹ̀ wá gbé wa jáde bó tiẹ̀ jẹ́ nǹkan àwa náà máa yé jẹ àbí. èdè àtẹnu <laughs> ṣé torí ẹ lè ṣe ń sọ kí yín nǹkan tó ṣe yẹn ó dáa nǹkan tó ah, ọlọmọ yẹn kan fòun jẹ pa ẹ. ẹ ọkọ ọ̀rẹ́ mi. ẹ má tiẹ̀ wọ́ọ̀rì ẹ má wọ́ọ̀rì ìyẹn kéré hmm. ìyẹn kéré wọn wá ah, hmm. wíkẹ̀ndì yìí ah, ẹ wo mi lè wé ìsàmàdé bí wọn. Mr. mi jọ̀wọ́ pé mi sáyà Ọ̀ṣọ́mọ give me your number. Peter. I want to be your lover, oh baby. Joro, joro, joro, joro, joro, joro, joro, baby, oh. Joro, joro, joro, baby, be my lover. Oh yeah. Oshomo. Oshomo. Ah, babe, how you doing? Sure, but yeah. Ah, oh, we mean. Ah, mo ti ń pè mo ṣe dé gate náà. Ìyá mm-hmm. oh, máa bínú mo ṣe one of the things do. Mm. So what's good? Mo ti ń pè nọ́mbà yẹn látara. Sorry, mo wà in between kankan ni. Tani. ni lédi yìí? Ta ni? tó jáde ń sinmi. Me ò rẹ́ni bòjú wọ́n wò ó jọ mi I'm fine. I understand. ah, ah babe um, uh, good morning sorry What did I need ń sin mi ò bóúnjẹ mi ò bá happening. àwọn nǹkan tí màá fi dáná ọ̀hún sáré lọ gẹ́ẹ̀sì ní stọ́ọ̀tù wà ní ilé ìbàdàn nǹkan my máa fi dáná lọ get in store kó tó yẹ kó ti ṣe ah, there's something you need to understand. i'm sorry má bínú. n finú mi ṣe. ìmọ̀ pé kò sí ilé ìmọ̀ kó ti tán ni má bínú jẹ́ sáré lọ no no don't stress yourself just do because mo fẹ́ sáré dé one or two places so ma ya e three because mo fẹ́ jẹ mo ara ma jẹ ma ṣe bẹ́ẹ̀ mọ́ i don't joke with my breakfast. Mm -hmm my breakfast is important and paramount to me. Mm. Um, I'm mm, sorry. Mm, Take care. I'm jáde nísìnyí. Máa bọ̀ sí social media kò bọ̀ sí Instagram kò máa tún nǹkan tó yẹ kò máa tún. Tẹ́nibọ̀dì bá dẹ̀ pé igbó ọkọ anybody ní for now. Má bẹ ní kankan sọ̀rọ̀. Má pè é ṣá love you mọ́. Má pè é àwọn kọ́wé àwọn kọ́wé kan tù. Kékeré o. Ọ̀gá àgbà. Yeah. Um, but yeah. No problem. Ah, ah. Makinde. Hey. Makin ah. Makinde. <laughs> Easy, bro. <laughs> Mashubu. Thank you. Ah, ah. Kí ló ṣẹlẹ̀? Ah, okay, sir. Hello, sir. you? ló ti ń pè mí pé ìgbà wo ni mo fẹ́ sọ̀kalẹ̀ ipò ẹ ti ṣe tán mo tún wá ṣáájú ẹ débi. ẹ ẹ má bínú sá òun ni ó dá mi dúró díẹ̀. ẹ má bínú sá. mo ti mọ tóbìnrin bẹ́ẹ̀. ẹ bọ bọdá mi èyí náà wàá ṣe jù nílò tí àǹtí Victoria bá wà around two hours ẹ tí bọta ló ń. ṣé gbọ́ngàn ni mò ń sọ mo ní mo ti mọ tóbìnrin bẹ́ẹ̀ sọ ó fẹ́ máa compare ìyàwó mi pẹ̀lú ìyàwó ẹ̀. ẹ ló <laughs> lórí pé mo fẹ́ gbé yín jáde orí pé ọkọ ẹ ti ń. Ah, ẹ má bínú sá. nítorí tiẹ̀ mo dárí jìn náà. It's too late. We lost him this morning. ẹ pẹ̀lẹ́ madam ẹ kú àtẹ̀mọ́ra ọlọ́run ò ní jẹ́ ká ríru ẹ̀mọ́. ẹ jọ torí ọlọ́run mi ní kéèyàn kankan wá kí mi ẹ ṣé wọn wá kí mi wọn ló dẹdẹ wọn kàn dúdú bí ẹ ti ń lò dé ìyàwó. àtọ́rọ̀ wọn ò náṣọ ọ̀fọ̀ lẹ́ni wọn lọ ṣọ̀fọ̀ wọn ò náṣọ ọ̀fọ̀ kí lára ń tẹ fún ọ kí wọ́n má kàn dúdú lọ́kọ̀ dúdú ṣe wọ́n lọ́ṣọ ó sí òkè kó bẹ̀rẹ̀ sí ní múra ọmọ dúró bẹ̀rẹ̀ pé kọ́sọ́ pé ọmọ ẹ ti kú o yí lórí nonsense. How much are we looking at for this transfer? twenty million should do. twenty million naira. mo fún ẹ ní twenty four hours tí twenty four hours bá pẹ́ tí mi ò rí owó sọ́jú ọmọ mi láàrin èmi àti ẹ amamẹ tó ní wèrè jù ó lé olójú kòkòrò onítẹ́tẹ́ sógúndógójì ọ̀fọ̀ onítẹ́tẹ́. <laughs> ọlájúwọ̀n mi ò lẹ́jọ́ ṣìwárò bíbá ẹ̀ jọ nítorí ọlọ́run bọ́ síta ọmọ ẹni ìdá tẹ̀sán lọ sí. kò ráyè. kí ni rísì mọ́ mi. kò ráyè fún síkla. ẹ bá ṣáà tó bí lọ́mọ ó ṣáà máa bá àbúrò yín lé báwo ló ṣe fẹ́ fi kó máa ju yín síbi ju ìsọ̀hún kó máa gbòyìn jìgìjìgì. ìjọ tó lọ náà ṣé mo complain fún ẹ. God bless you. jìgìjìgì yẹn gan ló bá mi lára bò. besides if you don't know he is very very good. ẹ kí lè sọ ọdún. ẹ kí lè sọ ọdún. kí lè sọ ọdún. kí lè sọ ọdún. I will keep you for good. It's a promise from me to you. O kàn rí gọ́lọ̀tọ̀ gọ́lọ̀tọ̀ Sorry. O ò ní common sense rárá. O ti jẹ́ kí inú bí mi ju bó ṣe yẹ lọ So I need you to come and service me. Because you ń bí me, so I need something to calm myself down. And excuse me please I don't want you to go. Ah, me do. Mi àwọn tó gbìgbìgbì. Excuse me. But I need to Bíbí bàtẹ́ ní ẹ̀fẹ̀ ṣùkẹ́ṣùkẹ́. Gbogbogbogbogbò which one is gbigbigbigbi that gbigbigbi is not uh, strong enough gbogbogbogbogbogbogbogbo. okay gbogbogbogbo. gbigbigbi. yùwọ́n o láti tọ́jú ọmọ tí mò ń wò tójú ẹ̀ gún régé kó tọ́jú ẹ̀ dáadáa ọlọ́run àtẹ̀ fún ẹ ṣe. kó tọ́jú mi bíi tìbáwò. wọ́n tọ́jú ẹ̀ òun kọ́ ló máa tọ́jú mi èmi ni mo máa ṣe ìtọ́jú ẹ̀. kí ló dé kí ló ṣẹlẹ̀ ọlọ́ọ̀bá gbọ́ ikú máa pa yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín. onífà òun mo fò ní thirty million is a huge amount of money. ìgbà tó mọ̀ pé ìyàwó ẹ̀ bí ẹ kí ló dé tó ṣe lọ́jọ́ kò tí ilé ó lè wà pẹ̀lú mi kóbìnrin mi máa gbẹ́ náà for what. mo ti block ẹ. kí ló dé tó lórí obìnrin báyìí náà kí ló dé tó lórí obìnrin. sórí tó bá kọ̀ tó fi mi lọ́rùn sílẹ̀ ó máa dàwátì nínú ìlú yìí. sọ̀rọ̀ ẹ̀wọ̀n ẹ wàhálà ẹ̀wọ̀n ni ọ̀ ní dágbére fún ẹ áǹgì ni student ni. I'm ready to give you four million but ẹ̀yẹ gan ti ẹ máa gbẹ What do you mean by that? Kò sí ìwà tó ń gbẹ̀mí lẹ́jẹ̀. It's my profession. I'm used to it. Let's go Come on. After four million, your blood's gone dry. Let's go. Your blood's gone dry. Let's go. Ẹran tó bá yí ni mo máa ń jẹ, mi ò kí ń jẹ ẹran jọ̀bọ̀jọ̀bọ̀, kò rí you, ṣe rí ni orí jọ̀lọ̀jọ̀ lórí bọ̀rọ̀bọ̀rọ̀ dàbí adìyẹ tí kọ́ nípa o ò ní wéètì rárá ó kàn mánéèjì ẹ ni tó bá wà lórí mi gan mi ò kí ń fì yẹ ó má dàbí ìgbà tí mo gbé fóònù mọ́ra ni ó gẹ̀ẹ́tì mi mo ní ìdí heavyweight champion mo ní ìdí èèyàn tó máa gbé mi débẹ̀. ẹ ẹ débi kò. kò ní jẹ́ wá ti bàbá ẹ̀ kò ní ra gbá fún yín tó bá ra gbá fún yín ó máa bọ́ fọmọ yẹn méjèèjì lọ́wọ́ ni ṣé gbogbo owó tẹ̀mí pítà fún ẹ̀yẹ ṣé yàrá ìjẹ́ ẹ̀rọ ṣiṣẹ́ ìtìmí lọ́wọ́ ni. ìwọ bẹ́ fún làbàtà ni ṣó mi lóore bóyá òkú fún mi. ajá tó bá wọlé tọ ẹ kò. ó ti ṣeun léwu. ó ti ṣílẹ̀wọ̀. wọ́n ní thirty nine thousand. thirty nine k fẹ́ lọ. ok ok ibo ni màá sanwó sí ti máa all right. Majek, Majek. Anthony, báwo yìí? Ìwọ náà máa ń wá mi. Ìyá mo ní kí n sáré wọ́n ra àwọn nǹkan kan. <laughs> Ah, báwo lè rí i? Mo ní dèwà nílé o. Àmúlé. Ah, What's up? How you doing? I'm fine. I mean, you know, one wọ́n sọ fún mi kò wà nínú lẹ́yìn eh, Yeah. At I would have sought some of the views. Uh, yeah, yeah. <laughs> Anyway, it's okay. Báwo lè rí bẹ́ẹ̀? Adúpẹ́ lọ́dọ̀ náà. Oh, bàbá ò lè everything. Show, o uh, okay? I'm not that happy, There is no ò dùn. Inú mi I won't lie to you. What happened? Yàmú mi náà ò dùn. Honestly, Yàmí kò ṣe ìfọ̀dọ̀ ìwé yeah mo lọ sí ọ́fíìsì dami pé kí n lọ propose kí n make everything official kó má jẹ́ pé bóyá òun ló ń cause gbogbo issue tó ń ṣẹlẹ̀ láàrin wa and on my way getting there mo ṣílẹ̀kùn mo rẹ́rìn sí girlfriend mi normal àtàlùjọ máa ń ṣe mo dẹ̀ mo rìn jáde mo dẹ̀ propose for the next thing wọ́n ní tó bá rí tó yẹ rìn dànù. ọ̀ọ́ mi ò ní dẹ́gbẹ̀ẹ́ sọ mo gbọ́ pé kí ni gbogbo ilé kí ni mo tún fẹ́ ṣe fún Dami I don't understand kí ni mo fẹ́ ṣe fún kí ló fẹ́ kí n ṣe fún òun gangan. but Dami. nǹkan tó ṣẹlẹ̀ ní o ní Dami ẹ mọ̀ sí gbogbo kíní. mi ò no èmi ò gbọ́ nǹkan kan o Dami ò dẹ̀ sọ anything fún mi ẹlẹ́dàá ẹ̀ ń gbọ́ kò sọ ọkọ̀ fún mi bọ̀ tó bá kó ní nǹkan tí wọ́n náà ṣe kò pọ́sibù kó má ṣe kó ṣe irú nǹkan bẹ́ẹ̀ ó ti ṣe nǹkan tí ò dáa fún ni tó bá ṣe nǹkan tí ò dáa sọ fún wa ká lọ bá ẹ bẹ́ẹ̀. mo ní ah. ṣe o ẹ̀ṣẹ̀ mọ̀ mi ṣe ìsìn ló wá di pé múyà mo ṣe nǹkan tí. mi ò ṣẹ̀ṣẹ̀ mọ mi náà náà. ọmọ bí dání bí eyín ni náà mi ò ṣe anything fún o i don't do anything mo ń make a happy ṣe nítorí náà ló jẹ́ kí n ronú pé kí n lọ propose sí. jack what happened is take it easy calm yourself down bí ẹ̀tọ́ bá ti délé àmọ́ bá dá mi sọ̀rọ̀ as bá ṣe jọ̀rẹ̀ àmọ́ bá sọ so with times i think o máa go òun náà ló ti sọ yẹn abẹ́ bẹ̀ ẹ́ abẹ́rẹ́ tó bá ní nǹkan tó ṣe fún un tó wàá lè bẹ̀ ẹ́ everything á lè padà sí normal. ìwà ilé ìdè sọ pé kí n fọkàn balẹ̀ rárá. ẹ kọ àfọkàn balẹ̀ <laughs> fọkàn rẹ balẹ̀. thank you babe. ok kí n fọkàn mi balẹ̀. fọkàn ẹ balẹ̀. màmá retí èsì tẹ bàbá fún mi. ẹ kò sí àná ó dàbọ̀. <laughs> ṣe ń tọ́ lọ rẹ̀. olóòbùkù iṣẹ́ ti bá múlẹ̀ bí ẹ̀rọ ẹ̀ ó rí nínú ilé kan tó lè sọ̀rọ̀ pàǹdà nírú ẹ̀wọ̀n àná. àti lè ṣe é lọ́wọ́ kó ní lè ṣe. jọ̀wọ́ kó máa ń lọ ọmọdé ṣe mí o bèbí mi dán mo fẹ́ràn rẹ olólùfẹ́ bèbí jọ̀wọ́. Ah, ah. aráalé ọ̀ ti lọ ẹ gbà mí kẹ ah, ah. magic magic ah. kí ló ṣẹlẹ̀ ó tí ì lọ ni kí ló ṣe ń ṣe ń bìbà. ọ̀dà tí a ń gbé nígbà tí a òun ah! yẹn dẹ̀ pọ̀ gan-an á ti pa ẹ́ gan-an ẹ̀yà àwọn ah! tá a ṣe bọ́ta gan-an à ń fi lòrin yẹn tó o bá máa ń ṣe ká fún ẹ ráàyè. tí e o tí o dẹ̀ ṣú ọ. Ah, of course na. wọlé jẹ́ ká o kí o má bí o. trust me na o máa gbé sí ilé wọn. ok kò sí wàhálà. ẹ má gbàgbé o. kò sí wàhálà little baby. Oshomo. Take my number, maybe you can call me later. Oshomo. I want to be your lover, oh baby. Oshomo. Joro, joro, joro, joro, joro, joro, joro, baby, oh. Oshomo. Joro, joro, joro, baby, be my. Hello. Ẹ káàsán, ẹ káàsán. Ẹ jọ̀ọ́ ṣé mo bá Mr. Adeniyi nìyí? abájọ náà mo pè wọ́n pè wọ́n pè wọ́n wọn ò gbé kọ́ wọn kò sí problem a kọ̀ lọ dúró dè wọ́n. ẹ̀rọ ah, àṣé ẹ̀gbọ́n kan tí mo sọ ń sìn ni mo sọ pé ẹ̀gbọ́n mi ti jáde and mo sọ àwa náà ń jáde ni mo dẹ̀ ti ti building pa so i don't understand pé ẹni pé ẹ fẹ́ jókòó dé wọn how ẹ fẹ́ fún fẹ́ǹsì wọn bẹ̀ ni. ìyẹn um, ò kí n ṣe problem mo ní spec mi lọ́wọ́ i will just use that màá lọ dúró sí ilé. ẹ ẹ dúró bẹ́ẹ̀ ẹ ní spec apartment yìí ni o. Of course. The whole building. Mm-hmm. Àtàjà, àtẹ̀rùn, àtàbìrì, àtàsírù, ah. wọ́n ní kókóró bí báyìí You want to go kókó ipa ní man? What's the essence? Eh? Ẹ wo ẹ mọ nǹkan tí mo yẹ sọ ní ẹ̀kan yẹn pé ẹ̀gbọ́n mi ti jáde àmọ́ sọ àwọn méjì náà jáde so ẹ pè wọ́n tó bá ti dé maybe when he's back or when I don't know tó bá ti dé ó we, sọ pé kẹwàá. Èmi ti ń wo bóyá kí n ẹ jẹ́ jẹ́ àti yóò ṣe yín náà ẹ ní kọ́tì ni you can go ah. wọ́n fún yín ní sídẹ́ẹ̀kì ní oníyẹ̀dẹ̀ ìgbà sówó èdè ń bọ̀ ẹ ń ṣe dúkìá ọ̀pọ̀. I remember when I was nobody. I remember when I was no huh. nobody. when the go. So he was not my fault, sir. I remember when I was nobody. I never thought I'd be somebody. jọ̀ọ́ báwo ló ṣe rò bóyá ẹgbẹ́ máa fi kó jẹ́ pé àwọn náà wá sílẹ̀kùn fún ẹ. kó ti mú tí yóò báyìí ṣùgbọ́n wọ́n dúró tiẹ̀ látàrí kó tó di pé wọ́n lè lọ sùn. a lọ sí ẹ. Ah, ah oh my god uh, kí ni gbogbo ilé ìbáyìí. I <coughs> go baby. Ah. ah. Uh, no, no, no, no. I'm, I'm in good hands. Oh my God. No, no, I'm home. I'm home. I'm home. Thank you. Thank you so much. Thank you, baby. Thank you so ọ̀dọ̀ obìnrin ni wọ́n ti ń bọ̀ uh, ọ̀dọ̀ obìnrin ló ti ń bọ̀ ó fẹ́ change àbí ọ̀dọ̀ obìnrin kọ́ ọ̀dọ̀ ọkùnrin ni right ọ̀dọ̀ ọkùnrin ló ti ń bọ̀ <laughs> mo tiẹ̀ fẹ́ pẹ́ wọlé tẹ́lẹ̀ níbi tó máa sùn sí nìyẹn wà gba ìyá òṣì yìí. àìrẹ́ mọ́ ọ̀rẹ́ lọ́wọ́ sí bọ́dí. Ẹ̀sìn tó ń lọ sọ́ọ́ bàbá remember brother was nobody. I never thought I'd somebody. Ó mọ̀ kọ́kọ́ tí bá wo bí yàrá tí ẹ̀rí ẹ̀yẹ wà ká ẹsẹ̀ sókè wá ìdí wà ká lu hallelujah. Wọ́n sọ pé fún four days mi ò fi sí ní ọ́fíìsì wọn ní ìwọ náà wà. Kí ló ṣẹlẹ̀? Inú ẹ̀ ń bí mi inú mi. tí mo bá wá sọ́fíìsì mo kàn máa máa kanra mọ́ everybody ni times without number ni mo ti fi ẹjọ́ àbúrò ẹ̀ sùn pé mi ò láì bó ṣe máa ń ṣe sí mi àmọ́ o ò rí ẹni tí ń ṣe sí. ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni àbúrò ẹ̀ ti walk me out of your house tó o bá ti sí nílé toró dẹ̀ jẹ́ àbúrò ẹ̀ ni mi ò bá mọ nǹkan tí mi ò bá ṣe fún. I think I deserve an apology from you and from your brother. Is this a bribe or what? Torí me ní gba bribe. Sack letter. Oh yes, you are fired. At any money. Orí ẹ̀ dàrú. Orí ẹ̀ bàjẹ́ sá. Ṣé o kí ni òun So tí n bá ṣe gbogbo ìlànà mo láìkì fúrọ̀ mo láìkì dì í mo láìkì gbogbo nǹkan yẹn ìdí iṣẹ́ mi la ti ń mọni lọ́nà torí mo ní owó lọ́wọ́ ni gbogbo yín ṣe ń sáré tẹ̀lé mi pẹ̀lú adúlù gbogbo nǹkan tí mo sọ fún ìwọ lóṣù jókòó ń bì. èmi ló ń bá mi ò sí ní ọ́fíìsì for four days wọn náà sí bí so fẹ́ kí business mi kó collapse no ti business bá collapse ń sìn ṣó lórí burúkú ara ẹ bí mo ṣe sọ pé mo láìkẹ́ tó o complain pa ilé o complain pa obìnrin ilé o complain pa obìnrin ilé obìnrin bíi mẹ́fà ni mò ń kó káàkiri kí ni wọ́n fúnra rẹ̀ wá ṣe àbí mi mọ́yé tó ti gbà lọ́wọ́ mi láti ìgbà tẹ́mi àti ẹ ti bẹ̀rẹ̀ sí ní iṣẹ́ ládàáradà àti ìrànlọ́ tá a ṣe mi ò mọ ètò ti gbà lọ́wọ́ mi mi ò wá sí ní ọ́fíìsì for four days ìwọ náà wá sí ń bí kí iṣẹ́ mi collapse àbí kí lè iṣẹ́ ìmá exist mọ́ ibo ni mo ti fẹ́ lọ́wọ́. Adéníyì èmi sack letter. kò ní dá fún ẹ pẹ̀lú bó ṣe kúrúkọ mi ẹ get out. you regret it kò sí wàhálà. má má má má sọ kí ni má sọ kí ni gba orí ẹ jáde. o ṣe dúró kí n jẹ́ kí pẹ́ẹ̀n kó fún ká lórí ẹ wọ́n máa dàbí ọ̀fà ni onídìí pẹlẹbẹ pẹlẹbẹ ìdíjú òṣùwọ̀n lórúkọ ní ìgbà tó pọnú ẹ wà nígbà tó mọṣẹ́ bí iṣẹ́ ní díẹ̀ tóbi tó bá ti fi iṣẹ́ mi ṣeré díẹ̀ pẹlẹbẹ ó ṣí èrè olóṣì ọmọ parí ìrànwọ́. yorùbá ní tí ogun òkè ń wó ruru káwọ àrùn mi ò rí reason tí wọ́n fi ń bínú tó gẹ bá tiẹ̀ ń bínú ṣebí wàá tiẹ̀ bẹ̀ wọ́n ni ó possible kan forgive kí n bẹ ta ni jọ kí ni mo ṣe fún tó fi sack mi kí lẹ̀ṣẹ̀ mi gangan ná. ò bẹ́ẹ̀ o tó ọ̀rọ̀ ní tó ní àmà ń bá ẹ sọ àbí ṣó ti ríṣẹ́ síbòmí ni. ó adé ní ìró pé òun lè use and dump mi bó ṣe máa ń ṣe other ladies eh, kò mọ́gbọ́n tó fi máa dump mi ló ṣe lu ọgbọ́n àrékèrèké tó lò yẹn wọ́n by the time tí n bá fi yé wípé mi ò kí ń ṣe ẹ̀rín rọ̀ adé ní ó máa regret actions ẹ̀. ní sùúrù táwọn nìkan bẹ̀ ní ìwà àtọ̀gẹ́ ẹ̀sìn ṣé ìwọ la fẹ́ bẹ̀ ní àbọ̀gẹ́ la fẹ́ bẹ̀ dání tó dẹ̀ mú nǹkan tójú ẹ̀ rí kó tó ríṣẹ́ rẹ̀ tó bá yẹ pé o ti ríṣẹ́ síbòmíì sọ fún wa náà because tó bá ṣe pé o ti ríṣẹ́ síbòmíì òun gbọ́ ọ̀gá ẹ̀ jà débi kí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ ìjọ ibo ló fẹ́ wáṣẹ́ lọ báyìí iṣẹ́ mélòó ló wà ń ta tó fẹ́ rí. ẹ jọ̀ọ́ ṣé advice tẹ ní nìyẹn tẹ bá ti mọ̀ pé ẹ lọ́rọ̀ gidi lẹ́nu tẹ lè sọ fún mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ gbé báàgì ẹ bọ́ síta nínú ilé nítorí mi ìra yóò ṣe. ṣé o lè tó yẹn ni. ṣé bá ní ká bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni. Dámilọ́lá bá ṣe mo máa bá sọ nìyẹn tó máa máa jọ́bọ́rọ́ tó máa máa jọ́bọ́rọ́ òun ló ti ṣẹlẹ̀ yẹn. bóyá ìrẹ̀kọ́ ń bàbá olówó nìyẹn tó máa bá rí lóde mi ò tí òkun ṣẹ́gun. yes girls how you doing. ẹ ẹ wo màjẹ mi ò rò pé dami wà ní gbogbo yorùbá bóyá kó lọ kó padà wá. ẹyin máa rí bí mo ti máa ṣe handle ẹ fọkàn yín balẹ̀ ṣẹ́kọ̀ọ́ ṣé ẹ̀fọn ló pa ni àbí kí ló ṣẹlẹ̀ ṣé ẹ̀fọn ni. ọjọ́ bíi pé ó ṣe. ṣé ti ká ọgbẹ́ tó. bẹ́ẹ̀ síríọ́sì. síbẹ̀ ọ̀dọ́ mi àdá ló máa fi láwàá jáde. ṣọmọ. ìjì mèrè ìjì mèrè ṣán gígùn kó má bàa gungi olóyin ìjì mèrè. bùrọ̀dá olójú kan mú kò lọ àní tójú bá pa fírí o ìwọ náà fẹ́ ṣe níbẹ̀ o. olúwo ń kókó ọ̀fáàlẹ̀ aya yín bẹ́ẹ̀ nílé sẹ́rẹ́kòdé sẹ́rẹ́kòdé àdúgbò. agbègbò rárá fò ọdẹ ti dẹ sóko agbègbò tí ó rárá fò abọ́ sápò ọdẹ eṣinṣin tí ó mọ ọmọ yóò àkúsórí ọtí ẹ rọra ṣe. ọ̀ṣọ́mọ bàbá dákun má pa mí. ọ̀ṣọ́mọ ọ̀ṣọ́mọ bàbá má ṣe mí léṣe. ọ̀ṣọ́mọ bọ́mọ mi bọ́mọ mi nọmọ pa. ọ̀ṣọ́mọ Mr. John. Mr. Ọ̀ṣọ́mọ. Ọ̀ṣọ́mọ. Bébí mi jọ̀wọ́ pè mí sáyà. Ọ̀ṣọ́mọ. Give me your number, oh baby. Ọ̀ṣọ́mọ. Oh. Jọ̀rọ̀ jọ̀rọ̀ jọ̀rọ̀ jọ̀rọ̀ jọ̀rọ̀ oh. baby. Ọ̀ṣọ́mọ. Ah, babe, kí ni nǹkan tó ń ṣe ní ìta? Ṣé wọ́n fi ṣí ẹni? Ṣé wọ́n fi ṣí ẹni? Ṣé ó yá wèrè ni? Ṣé kí àwọn tó ń gbé ẹ̀ ṣó dáa jù mí lọ ni? Kí ni pọ́blẹ̀mù ẹ? Moshood sleep with everything under the skirt. Kí ni problem man. No. Why don't treat me by? Let mi máa fi yà jẹ́. Ẹ jọ̀ọ́ first of all kí nǹkan tó ń ṣe ní ìta by this time. ẹ má bínú sá gbogbo ọ̀rọ̀ kan tèmi ní pé nígbà tí pé gbogbo yẹ bízì gẹ́gẹ́t ó ní gbogbo ẹ̀rọ kan tèmi tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá tẹ̀wọ́ á mọ̀ pé nǹkan fún lọ lọ́wọ́ nínú mọ́tò mi gbàtà tí kí adé fi ń bò yẹn màá ti fúláṣe yẹn màá ti fúláṣe yẹn àwọn gbàtàn dé mo rí pé wọ́n smart jù mí lọ gan everything ni wọ́n ń rí so mi wá tún fẹ́ try láti wá sọ pé kí tí wọ́n á gbẹ́sẹ̀ kí sáré wá já yín tán o wọ́n ní tí n bò wá ní ìṣẹ́lẹ̀ yẹn kó máa pa mí wọ́n ní kó máa pa mí ni ó ti ń sà èrò èmi náà à tó bá yẹ pé bóyá ẹ ti mo ti yóò kọ́ lè wá drive mi wọlé ògùn ọkọ̀ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣàkóso ní pé mi mọ̀ pé. ó mì pé gbogbo tó wà punu mọ́tò yẹn pátá ní ìkí adé rẹ̀. kílẹ̀ ní sà ó kílẹ̀ ju èyí lọ. you are so stupid. thank you sir. tó o bá ṣe nǹkan tó fọ́ nílẹ̀ tí wàá gba ojoojú ayé ni are you dumb Just pè fún ẹni ṣe wá wá nǹkan mi pé nǹkan wọn wà tó máa surprise most of the time i'm always curious about it jọ báwo ni ṣe ríṣẹ́ sí mi báyìí jọ báwo ni ṣe ríṣẹ́ sí mi because lójúmọ́ fi pé child abuse ni under age ni ṣé àwọn ọ̀rọ̀ gbọ́dọ̀ débi báyìí kó má tají kó má tají ti brain kó má fìbọn fún orí ẹ̀ dànù. wọ́n fi ṣẹ́ ní àánú ọ̀gá yóò dá ìṣiṣẹ́ ń bí báyìí ẹ̀gbọ́n mi gbà ìṣiṣẹ́ níbí báyìí Was short man devil yìí stinking fakọ ó dẹ́bi kọ́tọ́ fi ń ṣọ́ọ̀kì tírẹ́yà very short thing seven times seven olórí burúkú kò mọ́dọ̀. bùrọ̀dá olójú kan mú kò lọ àní bá pa fírí o ìwọ náà fẹ́ ṣe níbẹ̀ o olúwo kókó àfáàlẹ̀. mo sista mi. Ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ọ̀rọ̀ Mákindé ti sú mi torí kí mi ò fẹ́ ṣe ọ̀wọ́ sọ ni mo ṣe kúrò nílé wọn for now. Ẹ kí ló tún ṣe fún ẹ kí Mákindé ṣe? Ah, what is it again? Kí Mákindé má ti rí obìnrin báyìí, ó máa mi ṣọ̀kún ìgbà sùn ni. Mi dé ń ṣọ́ láti ní sùúrù fún láti ìjọ bí ó máa change tó yẹ pé mo love rẹ̀. Bọ̀ mo rí pé kò fẹ́ change, ó ti sú mi. I'm fed up. I don't know what to do again. Tí kò kọ́ báyìí bá ṣẹlẹ̀, ṣé o máa ń sọ fún o máa ń complain, o máa ń jẹ́ kó mọ̀ fún mi, ah. o láì kọ̀ ṣe. Hmm. Every day mo ń complain, mo máa sọ pé mo máa change, O máa change, má bínú, still náà kò change. Yes. Tó túmọ̀ sí pé tá a bá rò dáadáa, tó bá ti ṣe nǹkan, tó bá ti bá wọ́n, ó máa ń change. Hmm definitely kò mọ nǹkan tó ń ṣe kò mọ pé nǹkan tó ń ṣe yẹn bóyá kò dáa bí kankan ah, tí ká wo ní ìdàkejì náà ó bọ́ síbi kò jẹ́ pé a fi ṣe ní kí nù yẹ́ẹ̀ wọ́n lè máa kọ̀kọ̀ pa wọ́n lè fi ṣe ah, because kò possible kó má jẹ́ àfiṣe kí ọkùnrin nírú wọ̀ ẹ̀ as a girlfriend kó tó wá máa rọjú mọ́ obìnrin mi ta kò ní ìrọ̀ nìyẹn náà kò oh, yẹ hmm. so fún díẹ̀ yìí mi fẹ́ kó bàjá calm down fún dáadáa ṣó yẹ mo ṣojú lásán hmm, ó máa ní reason fún iṣẹ́ kan tó ṣe um, ṣáà calm down fún but to me èmi á fẹ́ ká try àwọn kọ̀ọ̀kan láti lè mọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yẹn. ṣé the shock máa work out. mo máa wọ̀ rẹ̀ lọ relax tó bá ṣe díẹ̀ sí i máa Okay. Oli kó ah kí ló ń ko ẹ mo ní kó fọkàn balẹ̀ ṣé o tún trust mi mọ́ ni. ó ti sún mi. káwọn ọlọ́dún tó máa wà ó kì í trust mi. bọ́ bá mọ̀ọ́sẹ́ jẹ́ wàá se jóníṣẹ́ àìmọ̀ jẹ́ wàá mọ̀ jónùṣẹ́ oníṣẹ́ lọ́yẹni olùṣẹ́ òyẹni ọ̀pọ̀ ọ̀gbà lọ́ba jẹ̀rú lọ́bẹ̀ adíá fún ògo ògo lówe lówe là lólu àgídìgbò ọlọ́gbọ́n ní gbọ́ bẹ́ẹ̀ lòlùmọ̀ràn á sì máa mọ̀ <sighs> ẹ kú kalẹ̀ ifá ní ẹni tẹ́ ẹ mú ọ̀rọ̀ rẹ̀ wáyìí ògo ń bẹ lára rẹ̀ ògo rẹ̀ sì kún dáadáa kódà ìràwọ̀ rẹ̀ àti tàbúrò yín ọ̀bára wọn mu níwọ̀n bá àgbà tí inú wọn bá ti mọ́ sí ọmọlàkejì ẹsẹ̀ yìí ò lé ní báwọn. ẹlẹ́ẹ̀kejì ifá fi yé mi wípé ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí n ti ń ṣe kò lè fi ilẹ̀ o bẹ́ẹ̀ ni nítorí pé àbákú láṣọ ewúrẹ́ egún òdílé wọn ni bí ó sì ṣe bá èpè kọ́ o nínú ìran wọn ló wà wọ́n ṣe ń ṣe nínú ilé wọn nù kò wá sí ọgbọ́n tẹ́ ẹ lè dá kò sí ète tẹ́ ẹ lè sà bí ó ṣe bá kú hmm. Hmm. ẹ má jẹ kó fi tì ẹ jọ̀ọ́ tó lọ ẹ jẹ kó ṣe ṣe ẹ bá mi wá àkúnṣe sí ẹ wo àwọn méjèèjì wọn nífẹ̀ẹ́ ara wọn gidi gan ni hmm. ẹ jọ̀ọ́ tó lọ lọ yìí nífẹ̀ẹ́ àbúrò bàbá náà dẹ nífẹ̀ẹ́ yìí bí wọn àkọtẹ máa ṣe sí tó fi máa work out ẹ jọ̀ọ́. <sighs> oníbàárà mi ọ̀rọ̀ yóò tí ì le ṣebí wọn ò tí ì fẹ́ra wọn. ẹ jẹ́ kí wọ́n fira wọn lẹ̀ kó ń kálukú ọmọ lọ́lọ́ rẹ̀ kí n tí irun lè bá a tán. rárá o bàbá ìyẹn ò lè pọ́síbù o mi ò lè fi mákindé sílẹ̀ o òun náà love me deeply mo dẹ̀ òun náà dẹ̀ love ẹ̀ nǹkan tó bá máa ṣe fún wa tó máa fi stop gbogbo nǹkan tó ń ṣe ó ní kẹ́ ẹ ṣe fún wa náà ah ẹ ṣe máa ní kí n fọkọ mi sílẹ̀. <laughs> ẹ jọ̀wọ́ ẹ má máa ìwọ ṣe sọ bí mo ṣe lọ́wọ́ tí ń sọ nìyẹn àti wípé ìfẹ́ tí mo lójú olójú kò máa sọ̀rọ̀ báyìí àjọ tó lọ bá mi dáríjì. ìbínú ẹ n ò gbọ́dọ̀ bínú ẹ ẹ wò ọ̀rọ̀ tèmi ni òye ṣùgbọ́n títí ẹ òye mi hmm, n ta lè sí wà. that's good. o ní àǹfààní àti dáná fún. ah yes no for now mi ò ń dáná. Ah, ó ti tán <laughs> ó ti tán iṣẹ́ ń bẹ tá a ṣe níwọ̀nba àgbà tó ti ní àǹfààní àti dáná fún iṣẹ́ kan bẹ tí wọ́n fún ọ bẹ́ẹ̀ ni olúwo kókó ajá wo ń kókó irun orí wo mórí olúwo kókó ajá wo ń kókó lè kán lẹ́sẹ̀ wo mẹ́sẹ̀ olúwo kókó ajá wo ń kókó ní nǹkan ara wo mára yóò dolúwo kókó tí ó wò mọ́ wò mí <laughs> tó bá fi lè jẹ́ kí ní ìtọ́jẹ́ tó gbé mi ah àbákú laṣọ ewúrẹ́ obìnrin kankan ò tún wù mọ́ títí láíláí tí ó fi jáde láyé ìwọ nìkan ni ọmọ rí gbogbo obìnrin ní ìtọ́ba wá rí báyìí yóò máa rùn sí bí ìgbẹ̀ni èyí ńkọ́. láìkì yẹn yes yes yes yes. àbẹ̀ eh, ṣé kò tiẹ̀ lè rẹ́rìn báyìí tó wá dé tó wá fadúró bí nǹkan mi tẹ́lẹ̀ bo ló jí bàbá má dà lóhùn. ẹyin ó tún wáá kù síbi kan o iṣẹ́ yìí kó tó di pé wọ́n parí rẹ̀ yóò tọ́jọ́ mẹ́ta o ìwọ̀n àmọ̀ bí ó lè dúró gbà torí mo mọ̀ pátíkò ló ti wá. Ah, má dúró o ṣe púpọ̀ hmm, ọmọ tó rí nǹkan ìgbọ̀ngàn ló ṣe wá láti èkó ó máa dúró in kó má jẹ three days kó jẹ five good days ó máa dúró kó ní choice. má dúró ọ̀dà kò sí láburú gbà kò sí láburú ẹ káre ọkùnrin sáà ti balẹ̀ báyìí. Ah, I don't know why you are doing this. Tí wàá sọ pé ọ̀rọ̀ yé mi rọ ni mo pa I'm just deceiving myself. I've begged you several times and I keep begging you, I keep saying the same thing. Mo ní kó má bínú that I'm sorry mo sọ yìí bí i'm a change person sori àtijọ́ tó ti bọ́ta kúrò lórí ó dàbí páyé mi ò fẹ́ ní tùmọ̀ etí ẹ pé if it's miserable something is not right somewhere dé mi tí láti pèsè sítáìmù kọ́ bá mi bá ẹ sọ̀rọ̀ dat ayé mi ò ní ìtumọ̀ wáyé i said i'm so ọgbà ọmọ tó ń sọ yẹn mo ti block number one i've stopped talking to them. they don't have access to me again even on instagram gbogbo mo ti shut down why you doing this tí o bá jọ fún mi pé i'm sorry I'm sorry, miss, I'm sorry. And I keep saying, I'm sorry, I'm sorry, I'm sorry. What else do you want me to say? She kí n mú kò kí n para mi sí lórí ìṣẹ́ pápá Will you be happy? She keep n para mi kí n mú kò àbí kókó mọ̀ bí kókó gbé mi? Maybe you be do it all that so why you doing all this to me right now? just stop. Stop. Stop. Stop deceiving yourself. Why? Ṣo mọ iye number of times to promise me pé o ò ní kóbìnrin mọ́ tó dẹ̀ ṣe ń kóbìnrin? And I said I've changed. No! why do you. ó ṣe ṣe same thing ó ṣe ṣe same thing kí ló dé ṣọmọ in number of time tó ti sọ fún mi pé o máa change tó dẹ̀ tún máa padà lọ bá àwọn ọmọ burúkú yẹn tó tún máa bá wọn ṣòṣì èmi àti ẹ ti sọ̀rọ̀ yìí several times ó máa sọ pé máa change lójoojúmọ́ ni òkè ṣé mi lọ ẹ̀ṣẹ̀ ń kúnlẹ̀ fún mi tó ẹ̀ṣẹ̀ ń bẹ̀ mí. Ikeade Ikeade this time around and I said I'm sorry. You oh, and I mean sorry, it no. this time around mo ti ọ̀wé kó dáríjì mi pé mi ti ṣe kí o fẹ́ kí n ṣe ṣé ìrọ̀lá tó para mi ni tí o bá sọ pé o tí o bá ṣe tí wọ́n dẹ̀ ti bẹ nìyẹn kí ni yẹn body now why you doing this to me. because i'm tired. why would be tired I'm of tired. Look at this point i'm promising you i'm i'm making a promise that i'm a changed person i will never hurt you again i will never cheat on you bí tó bá ní kí n dúró sí mi máa dúró sí bí tó bá ní kí n yọ̀ mí ṣòmí sí mi máa ṣòmí sí. I said, I'm sorry. Why does she frown now? Okay. Okay, Adeshoke. I can't take it again. What else do you want to do? I want you to change. Ah, change. Change. I said I'm a change person. Ah. I said I'm a change person. Okay. Okay. She okay, you come so. What do you want me to say? Can she okay, you come so? Don't you think you are hurting me? Don't you think you are you're hurting me? Daddy, you are hurting and this is not nice enough. You are being partial. Don't make me leave anymore also. Oh, me oh, leave me no leave because I am. Just tell me straight. I will know it's why. Why are you doing this? You keep saying you're fine. Next time, woman, for me, more I need baby. It's okay. It's all right. Ó ti gbọ́, ó ti gbà. Kò sí kò ṣe nìyẹn máa sọ òkè náà máa sọ òkè náà yíyó máa sọ òkè o tiẹ̀ máa rọ́pùn mi mo dẹ̀ gbé síwájú mo dẹ̀ ń bẹ̀ mo dẹ̀ ń ké I'm trying to tell you that you mean so much to me o yẹ kó fàmí mọ́ra ni kò ní pé baby it's fine baby it's everything is settled fàmí mọ́ra ni àwọn èdè ìjọba síbẹ̀. because o ẹ̀ṣẹ̀ máa ṣe o ẹ̀ṣẹ̀ máa kúnlẹ̀ o ẹ̀ṣẹ̀ máa bẹ̀bẹ̀ pò ní ṣe o ẹ̀ṣẹ̀ máa ṣe again. And I said I'm a changed person. I'm tired. Ó sì ọkùnrin ní gbogbo tí mo kúnlẹ̀ sí tí mo ń bẹ̀. Bẹ́ẹ̀ni pé mo embarrass ara mi but I can do anything because of you because you mean the world to me. Same here. And next time, ọmọ àfàmì mo rà ní baby. Mo ti gbọ́ mo ti gbà má ṣe bẹ́ẹ̀ o. Bọ́ ẹ máa ń ṣe bóbìnrin ṣe máa ń ṣe nìyẹn. Ìjáde. Mo ti gbọ́ ẹ̀ o. Ojú mi ni kò wọ́n mo ní kò dárí Mo ti gbọ́ ẹ. Ẹ máa fà mí mọ́ra. Mi ò fà mí mọ́ra bóbìnrin ṣe máa ń ṣe nìyẹn tọkùnrin bá ti bóbìnrin next day ó dẹ̀ máa wọ́wọ́ ra. fi mí sílẹ̀ ni fi mí sílẹ̀ fi mí sílẹ̀ mi ò wọ́n ra fi mí sílẹ̀ mi ò wá aṣọ kankan mi ò rojú ẹ̀. hello sista mi. ike adé kí ló tún ṣẹlẹ̀. kò sí kankan orí ìkúnlẹ̀ ni mákindé wà látàárọ̀ ó ń bẹ̀bẹ̀ pé òun ní ṣe bẹ́ẹ̀ mọ́ ṣó tún nídi kí n lo kinní yẹn ni mà. hey but ó sọ fún mi pé tó bá ti ṣe àṣemáṣe yẹn mo ṣe máa ń bẹ̀ ẹ́ nìyẹn náà kí wàá nìyẹn ní ṣe. Ah, ah but i'm very sure pé tó bá ti lò kó tó fẹ́ lò fún sìn gbogbo àwọn wèrè tó máa ń ṣe yẹn ó máa stop kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ìwọ nìkan ló máa fẹ́ tó bá dé wẹ̀ kó má lò wálé ẹ̀gbọ́n tẹ̀ pọ̀ jù náà kí ló wà ní kíkó lò kan fún yàn tó ṣẹ̀ tún pè mí torí yẹn ó dàpọ̀ jàre if you like don't use it wọ́n ló mọ̀ ah ókè mà ẹ ṣe mà. o ṣáà kì í ṣọmọ kékeré ló máa yẹ kí lápá tẹ́ńṣọ̀ kó torí ọ̀rọ̀ ẹ̀ kí ló dé tó gbogbo eléyìí lóògùn fún yìí ó ṣe wá fa ijọ́ ah Então, Ini semua dibuat dari Muslim Nobis. Iki ada Ìkẹ́ Yes, baby. My love. Ìkẹ́ Ah ah, mo ya aṣáájú ìjọ oúnjẹ tán. Oúnjẹ wo ni? Oúnjẹ sorry please, what's the meaning of all this? Kini ni tí mo gbọ̀n kan báyìí? Why don't you máa bu oúnjẹ àjẹkù fún mi? Kí ni mi? Is it a prank or something? Ah ah, àjẹkù bíi ti báwo? oúnjẹ ọjọ́ kọ̀ọ̀kan ni mo gbé fún ẹ náà. mo dé ìbà yín sìn oúnjẹ ṣí oúnjẹ báyìí kí n jẹun àwọn tí mo bá nu abọ́ rí náà. Ah, ah how come kò lè rí bẹ́ẹ̀ náà ìwọ ni mo gbóúnjẹ fún síbí náà kò lè rí bẹ́ẹ̀ ṣó ń prank mi ni stop jọ. ìkí adé ìbà tí mi ò kí n ṣọmọ kékeré mo ní mo débi kí n ṣí ah. oúnjẹ kí n jẹ àjẹkù oúnjẹ ni mo bá báyìí. ṣó serious ni how come kí ló ṣẹlẹ̀. dúró non stop. o serious ẹ̀gbọ́n kan. You mean èmi ni ẹ̀gbọ́n mi wọ́n ti Ah. náà. Ah. àbáwọn náà jẹ oúnjẹ yìí. How, how would I know? Yeah. How would I know? Kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀ tá ah, àwọn mẹ́ta la wà nù ilé so ta ló fẹ́ ju oúnjẹ tí ò bá ń ṣe ìwọ tí ò ń ṣe gbọ̀n. Ah. this is not funny. Yeah. What's that? kò sí kankan but ah, ah, wọn kì í jẹun náà wọn kì í jẹun kó tó lọ síbi iṣẹ́ láàárọ̀ náà. ok bóyá àwọn ni wọ́n jẹ oúnjẹ yára rẹ̀. ta ló fẹ́ jẹ èmi àti ah, èmi àtàwọn náà ló wà lé náà. babe mo ti pẹ́ wọn àwọn nǹkan tí mo jẹ tí mo bá dé ọ́fíìsì kẹ́hìndé tí mo fẹ́ dé. o ṣé òpin ọkọ lójú oúnjẹ yìí. will you stop this will you stop stop. ọmọ kan tí mo máa jẹ ní tree kan bẹ̀yẹn jàre take care of yourself and be good nǹkan ti ṣe mí irú tẹ̀gbọ́n ìjúnjẹ yìí wọn kì í jẹun láàárọ̀ kan tó lọ síbi iṣẹ́ náà yé. <laughs> hello dear. hello sir. báwo ni i was about calling you ló pè mí bọ́kàn ṣe rí nìyẹn o. ẹ káàárọ̀ sà èmi ìkẹ́ni mò ń sọ̀rọ̀ sà mo mọ̀ kéwọ́ ló sọ̀rọ̀. ẹ jọ̀ọ́ sà mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín ni oúnjẹ mákindé tí mo gbé sórí tébù ẹ jọ̀ọ́ sà lè jẹ. èmi mo jẹ ó dẹ̀ make sense gan oúnjẹ yẹn wà òkè gan very delicious so òun sọ oúnjẹ tó tó yẹn ah, bí mo ṣe wà lọ́fíìsì mo ti miss ẹ̀ gan seriously. rí nǹkan tó bá dáa. tó dẹ̀ wà lórí abẹ́ òrùlé mi látijọ́ mi dẹ̀ rí ẹ̀ orí mi tànná lẹ̀ ní mo jẹun yẹn tán báyìí orí mi tànná lẹ̀ ni pé ọ̀dẹ̀ ni ẹ́ kí ló ń wá kiri ń ta ìwọ tó jẹ́kùn ẹ̀rọ ẹ̀ wà náà lé òfin ẹ̀rọ ẹ̀ lẹ̀. bébì ẹkùn mi ò ní gbàgbé ẹran mi mọ́ mò ń bọ̀ lé lálẹ́ mo ti ní ìsìn ẹ̀ bàjẹ́. àyà. <laughs> Okay, dear. Huh. Yay. Ọmọ yẹn ṣe dé. Ó ní fùrọ̀. Bẹ́ẹ̀wọ̀ ò bá pa ní apọ́niláṣọ. Ah, kí ni mo kó ra mi síbẹ̀ ọlọ́run? Kí ló dé tí ó pọ̀? Ah, kí ló dé tí ò jẹ oúnjẹ inú ah, mi ò. ẹni tó sọkò sọ̀rọ̀ lé o ó di dandan kó gbóhùn onílé ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ egun àlàyé. Ah, ẹ dákun bóun ló ṣe ṣe náà tí mo sì bí ó léèrè pé ṣé wọn lọ ń dáná fún tóun níbẹ̀ ni wọn lọ ń dáná fún. bàbá kò rí bẹ́ẹ̀ èmi ni mò ń dáná mistake lásán lélẹ́yìí torí ẹ̀ la pé kẹ́ fún ọ láńtí dòtí ẹ̀ kí ilé tó wà lára wọn lè bàjẹ́ èmi tẹ bá dẹ̀ fún wa báyìí wàláì má bí ìṣọ̀ pójú mi báyìí ló ti jẹ́. ẹ ẹ ìyẹn tí ẹ bá wọ̀ rí ẹ fọwọ́n sílẹ̀ ṣẹ́rí mi èmi amónítọ̀ máa rí i pé ó jẹ́ níwájú ẹ̀ báyìí ẹ fọkàn balẹ̀ kan fún wa ní mi ẹjọ́ ẹjọ́ torí Ọlọ́run. ọ̀ ah, ń sọ̀rọ̀ bíi dìdìrín ọ̀ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó rírì òpé mo sọ fún ọ àbákú lásán ewúrẹ́ ikú nìkan ló lè yà yín. Ah, bàbá ẹ má ṣe kò lọ́rọ̀ rárá kò sí ní tí mo lè ṣe sí i ìtọ́kàn ṣẹlẹ̀ bẹ̀ ni pé ọmọkùnrin tó ló jẹ oúnjẹ tó ló jẹun mo bá yọ nítorí pé bóyá níyàwó kan ò bóyá kò ní o èmi mọ̀ pé ìyàwó rẹ ti lé sí báyìí bẹ́ẹ̀ ni nítorí pé ẹ ti jọ lẹ̀pẹ́ ẹ ti jọ rògbò ẹ jọ bára yín kalẹ̀ ni. ẹ jọ̀ọ́ torí ọlọ́run nǹkan tẹ̀ ń sọ yìí ó le díẹ̀ ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ pé ó jẹ oúnjẹ yìí ẹ̀gbọ́n àfẹ́sọ́nà ẹ̀ ni àwọn méjì lè wọ́n jọ ń gbénu lẹ́kọ̀ọ́ náà ni etí wo ló bá yàn gbọ́ wípé ah, eh, eh, ẹ̀gbọ́n àfẹ́sọ́nà ẹ̀ òun àti ẹ̀ náà nínú lẹ́kọ̀ọ́ náà wọ́n àjọ nífẹ̀ẹ́ kọ̀kọ̀ níbì kan ní kọ́nà tí àfẹ́sọ́nà tiẹ̀ gbọ́gbọ́ òun mọ̀ ẹ wò pé kò dáa tí wọ́n bá mọ̀ lásán wọ́n máa bá yé ẹ̀jà kan pa lójijì ni mi ò dẹ̀ fẹ́ fojú sunkún àbúrò mi ẹ wo bàbá ìjọ torí Ọlọ́run tẹ́ bá ti mọ̀ wípé ọ̀rọ̀ tó wà lẹ́yìn kò sí solution rárá kò sí nǹkan tẹ́ lè ṣe sí èmi ò ní kẹ́ wá nǹkan ṣe sí o bọ́ ẹ jọ̀ọ́ ṣé ó lè kúrò nù lé yẹn bóyá kó kúrò kó kó fi lè wọ́n sílẹ̀ fún wọn kó má lọ pa mí lábúrò ìyẹn ọkọ ni kókó sí o. because báwo lè yẹn ṣe fẹ́ pọ́sibú nulẹ̀. èyí ò gan-an ló dáa èyí ò gan-an nífẹ̀ẹ́ rẹ̀ ó fi gbòòrò lọ́kàn rẹ̀ sẹ́gbọ̀n ah. tó rọ̀ tó bá wọnú rẹ̀ lọ Elédùmarè ọgbọ́ yóò wà wọ̀bẹ̀ ah, ah. tó wọnú sẹ́wọ̀n méjèèjì lọ yóò wà débẹ̀ kí ló wọ́n ti lẹ̀ pọ̀ wọ́n ti rò pọ̀ títí tá yóò fi parẹ́ òun ní ọmọ wákàkiri o ah. bẹ́ẹ̀ ni nítorí pé mo sọ fún yín tẹ́lẹ̀ mo ní kíní yóò ní lẹ́rọ̀ o àbí wọ́n sọ ah, ṣé wọ́n sọ ni àbí wọ́n ní káwí fún ni ká gbọ́ wa lára ká sọ̀rọ̀ fún ni ká gbọ́ àwọn ajérò àwọn ìgbó àfọ̀gbà tí mọ́mọdé ti kà àbámọ̀ bọ́nu ṣé mo wí àbí wọn ò wí ṣé mo sọ àbí wọn sọ mo ní kẹ́ ẹ fira yín lẹ̀ kẹ́ ẹ mọ̀ fẹ́ la yín kó ní kálukú ọmọ lọ́ọ̀lọ́ rẹ̀ ẹlẹ́nu mìíràn ẹlẹ́rìí bọ́ sí mi lẹ́nu ọwọ́ adélẹ̀ ní ìsìn ọwọ́ ń pariwo ò ń ṣe yé kò sí tí mo fẹ́ ṣe o kò sí kankan tí mo lè ṣe sí ó le jù bẹ́ẹ̀ lọ ó le jù bẹ́ẹ̀ lọ torí tí mo rí ẹ̀yin ò solution kò sí nǹkan tó lè ṣe sí ló ń jẹ́ lọ. ẹ jọ̀ọ́ jẹ́ kí solution wọ ẹ ah. ṣàánú mi ẹ ṣàánú mi. sórí ibi tọ́rọ̀ dé dúró yìí hmm? máa padà sílé ọkọ ẹ náà ní àbí kí n sọ yes but the only thing tèmi kò lè sọ ni pé tó bá ti débẹ̀ make sure wípé ìwọ àti Mákindé lẹ́jọ́ máa ń wà twenty four seven Okay? má tẹ̀ dúrà láti fún ẹ̀gbọ́n àfẹ́sọ́nà ẹ̀ látẹ̀ṣọ́ rárá tó bá ti rí wípé o fún un látẹ́ńsọ̀n i'm very sure pé from there ìfẹ́ yẹn a máa reduce inú ọkàn ẹ̀ díẹ̀díẹ̀ o tẹ̀ ní jẹ́ kó bẹ́ẹ̀ sọ̀rọ̀ o tẹ̀ ní jẹ́ kó bẹ́ẹ̀ ṣẹ́ ní tinúlé bíṣọ̀ pé ìwà àti mákindé nìkan lẹ́jọ́ lẹ́pọ̀ báyìí i'm very sure pé tá a bá mu láti bẹ̀rẹ̀ ó dá mi lójú pé ó máa work everything máa wà okay kó tá a fi a work. yes. ṣé èdè ṣọ́ọ̀kù máa work. ó máa work ó ti ṣe nǹkan oníṣòwò máa work àbí kò ní work kí ló tó ń fi ẹnu burúkú pé nǹkan báyìí ṣé ká try ẹ̀ náà Eh, ẹ wọ́n ti try láti lo gbogbo ọgbọ́n tó lè lò láti jẹ́ kó lè work tí ò bá dẹ̀ wá work then á tún wo nǹkan mìta máa ṣe ṣé o understand yẹ kó yí ẹ ah, ah. ṣé o náà kọ́ ló tún pè ẹ́ ni àmọ́ wa dáràn báyìí o eh, kọ́ọ̀lù ti tiẹ̀ kan ti ju ti Mákindé tó jẹ́ àfẹ́sọ́nà ẹ̀gàn lọ abirù wàhálà wò lélẹ̀ báyìí kálukú sí bàbá tó ń insist pé eh, ibẹ̀ ni kò máa lọ ni màá ní kó máa bọ̀ nílé ilé nílé ẹ̀ máa ó fírì nínú ilé mi kí ló ṣẹlẹ̀ tó bá gba tẹ́gùn tán wá gbé ẹrù ẹ kó máa lọ síbẹ̀ yẹn mo tún ti sún èmi ò bìkọ́sí mi ò mọ gbogbo lẹ́yìn mi ò fẹ́ wà láwo kí ló dé. ohun tó ń ṣe fún mi ò dáa. Ah. kò wá òkè náà báwo ló ṣe máa wá síbi tó sọ fún mi wáyé tó fi ṣerú nǹkan báyìí mo ti dààmú gan-an mo ti pè pè pè pè pè pè ò gbé kọ́ mi pé kí n lè bèè lọ́wọ́ ẹ pé ṣé àdírẹ́sì yìí ṣó right àbí kò right. tí mi ò bá jẹ́ elénìyàn kan tí mo dérú àdúgbò tí mo rẹ́ni tí mo mọ̀ ṣé bí màá ṣe máa dààmú káàkiri nìyẹn kò make sense now àwọn lọ́júwe ibi pé àwọn ti rí ọmọ tó jọmọ́ báyìí nírú bíi kódà kí ló ṣe lọ́dọ̀ àǹtí ẹ̀ ń bíi báwo lè ṣe débi. mo ṣẹ̀ṣẹ̀ sọ́kán náà ni ok tó bá fẹ́ mọ̀ ọwọ́ àbúrò mi ni mo ti dọ́gbọ́n gba àdírẹ́sì bíi ah. ọwọ́ ẹ̀ ni mo ti gba àdírẹ́sì bíi ṣé tèmi ò bá wá dárú ọdún ẹ̀ ṣé wàá kàn fi mí lẹ̀ wàá máa lọ bẹ́ẹ̀. it makes sense ṣiṣẹ́ wà lé. wọ́n wà lé. it makes sense now it makes sense now obama ti treat me báyìí kò sí obama ti treat me báyìí i can't do without you o sọ̀rọ̀ sùúrù kan bẹ́ẹ̀ mi ò fẹ́ pa mí sáyé ni ṣé o fẹ́ pa mí sáyé mi. ìsà ìsà ìsà ìsà ẹni sùúrù ẹjọ sá. jẹ́ kí n kí sísà jẹ́ kí n kí sísà bóyá mi ṣe. mi ì mọ̀ bẹ mi ì mọ̀ bẹ mi ì bíbélì mi ì mọ̀ bẹ. ẹni ah, ah. sùúrù ẹjọ. ilé ìgbẹ̀gbẹ̀ ò lè ṣe má pa mí. sọ̀rọ̀ lé o ó di dandan kó gbóhùn onílé ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ egun aláré èèpọ̀ àtàn bí ẹni máa wí fún ọba jẹ́ ẹni á sọ̀rọ̀ fún ọba. má stress ààrẹ má stress má stress ààrẹ. kí ló ṣẹlẹ̀. no no just just just just leave it. ẹ má ṣe ẹ má wọrí ẹ má wọrí no no bẹ́yàn jẹ́ kémi gbé mi. mi ò ní lè má gbé o ẹ má wọ orí sẹ ẹ má wọ orí. a ní a ní má wọ orí a. Ah. jẹ́ kí n gbé lè wọlé ṣébí lèmi ló wà èmi ni mo fẹ́ ẹ̀pẹ́ kí n ṣe kó ń dààmú rẹ̀ èmi ni kí n kí n ràn ẹ́ lọ́wọ́ láti gbé wọlé náà. babe. báwo ni ẹ kúlé ṣé kò sí pọ́blẹ́mù ńlẹ̀ ẹ́ ah. um, wàá bá mi help ẹ láti gbé àwọn bags yẹn wọlé. ẹ ṣe sir. Okay. èmi ni mo bá gbé bọ́lẹ̀ láti inú mọ́tò ń sìn kò help me. láti bá a gbé ìtókù wọlé mẹ́ẹ̀. ok ṣé kò sí. kò sí nǹkan. reaction yẹn heavy ni. no kò sí kò sí no kò sí nǹkan. bá mi help ẹ láti gbé Okay. ẹ ṣe sir. ẹ ṣe sir. babe. ah uh, babe what's going on. how. how. wá eh, um, nǹkan kan yé mi i don't understand something àná not a ṣe sọ̀rọ̀ ọ̀dọ̀ sista ẹni wa and you have been there since five days ago nìbàdàn ẹ̀gbọ́n mi sọ fún mi ní àná pé àwọn fẹ́ dìbàdàn pa àwọn fẹ́ yọ real love of my life kan and to my surprise both of you jọ dancing. nsìnyí ìgbà tẹ́ dé ẹjọ́ ń fa báàgì mọ́ra yín ní what is going on what is happening i'm confused. ó dàbí kò yé mi rapport wo ni ó pa ìwọ àtẹ̀gbọ́n mi pọ̀ tẹ́fi join exchange bags and also it's not as if I do not trust you so but I do not trust my brother tó bá ti rí bìrì bá ojú ọmọ àwọn ọ̀gbẹ́ ló fẹ́ bugi jẹ ni. wait o what's going on. wait o ti ń gèètì ẹ̀ wrong o entrance estate náà ti gbé mi wọlé ṣé máa rí gbogbo ẹrù tó tóbi báyìí mi nìkan máa da àgbẹ̀ ṣẹ́gbọ́n ní gbé mi ni ṣé bẹ́ẹ̀ gbọ́n ẹ̀ ni. ṣé bí ègbé mi ni when it comes to women it's so unpredictable ọ̀rọ̀ dàbí ajá ni ẹni tó bá ní ajá ó mú oúnjẹ tó máa fún ajá òun tó fi máa dákẹ́ tí òfin ní gbé mọ́. but kò ń ṣe bí èmi ṣá. it's not as if i do not trust you like i said i trust you so... but i do not trust him and i'm not comfortable with all these ideas wey i told you don fa bag behind your way kí ló bá ogun dé when did you start all that what's the meaning of all that. èkó jẹ́ kó yẹ pé no no no no kò ṣe bí tèmi ló ṣe. kó mọ̀ kó tó ń ṣe máa gbé báàgì yẹn fúnra ẹ̀ ni. ṣàmùlò jẹ́ ó gbà àwígbọ́n àkọ́gbà tó ń fàjèjé ọwọ́ mú mi ìgbọ́ràn. Ah. báwo ni sílẹ̀ sílẹ̀ mákindé mákindé. ẹ sọ pé kì í yọjú sí ìpínlẹ̀ ìpọ́nrọ̀ wa. òun yẹ fóònù ẹ wò òun yẹ fóònù ẹ wò ìgbà tí mo ti gbọ́ kan sọ pé o ti dé òun ni mo ti send yí nǹkan kan sí ẹ kó tó wọlé gan mo ti send ẹ sí ẹ òye wò òye wò. mo rí ayat wọn mi rọlẹ ránṣẹ́ wọn ni. ọ̀pá kan nìyẹn. ṣé mo fẹ́ bá yín ṣe nǹkan ni. ó bá mi ṣe nǹkan mo fún ẹ ní mo fún ẹ one million yẹn ni. ẹ fún mi ní wọn ni. and every month bí mo ṣe máa fún ẹ lówó. Ah, <laughs> thank you so much ẹ ṣùgbọ́n sà. mo lè fún ẹ fọ́dún mẹ́ta. ọdún méjì twenty four million ọdún mẹ́ta thirty six million naira mo lè fún ẹ mo lè san án lẹ̀. <laughs> thank you so much sir. bó máa ṣe ọjọ́ fún mi. ok sir. fiẹ́nsì ẹ̀ mo láìkọ̀ ọmọ ẹ̀ mo fẹ́ fẹ́ ọjọ́ tí mo ti rọ́ ọmọ yẹn tí mo rí ìdí ẹ̀ ìdí ẹ̀ yẹn mi ò concentrate mọ́ rárá ni Mákindé ìdí ọmọ yẹn dàbí ó dàbí àmọ́ dàbí kàn fi àmọ́ mọ mọ nkankan síbi kan ẹni tó wá mọ kán wá ṣù ṣù sẹ́yìn káyì mo ti fojú bọ́ṣọ lára ìyàwó ẹ̀ mo ti bá bu dọ́gì fọmọ ẹ̀ ah, ah, ah, mi ò mọ ìzìn mo láì dọ́gì pé kàn fi dọ́gì ṣe yẹn mo láì dọ́gì gan ìdí ọmọ ẹ ìyàwó ẹ mo ti mo ti mo ti imagine ẹ mo ń imagine ẹ pé ó ti bọ́ṣọ mo wá mo wá ṣe dọ́gì pẹ̀lú ẹ wá wá yàtà so má wọrí nítorí ọmọ ẹ ni mo ṣe fún ẹ ní one million naira yẹn mo dẹ̀ máa send di ti next month náà ní middle of the night ní ti máa send mi. ọ̀dà mi ó dàbí pé ó dàbí ẹni pé ẹ ṣe prank ibi set camera sí mi wá. set camera bá wo ibẹ̀ jẹ́ skit maker ni gbogbo lèmi ti ráyè gbogbo yẹn mo ń sọ ohun tí mo ń wí jàre ohun tí mo sọ ni mi sọ. ẹ eh, ẹ mi nìkan tẹ́ ẹ̀ sọ sá. ó ń dàgẹ̀ ọlọ́run ó lè ń ṣe bí òtè àpọ́nlé lára fẹ́ ìdí ìwé tí mo lè fi hàn náà ni mo ti ṣe yìí. ẹ bùdá mi má bínú mi tó láti insult yàn but ọ̀rọ̀ díẹ̀ sórí ẹ̀ pé ó fẹ́ jọ ṣe ọ. insult mi wọ́n tí mo fẹ́ kó sáré sọ nìyẹn ó ti pẹ́ kó tó bẹ̀rẹ̀ sí ní sọ nínú sọ yẹn náà mi ìwẹ̀ fẹ́ kó máa sáré gbà mo ti fẹ́ kó sáré bú mi bó ṣe bú mi èyí mi lè dùn. ṣé kò sí nǹkan nǹkan tí mo rí ó rí pé ìkòkò wọ́n bá mọ́ tán wọ́n bá fi nǹkan kan sáàárín ẹ̀ tán pín sí méjì wọ́n á dán ilé kan dán ilé kí wọ́n á fi nǹkan sáàárín ẹ̀. ayé wọn làwọn kan fi bọ́tà sáàárín bírèdì ah. ó mọ̀ bírèdì kan ìbírèdì kan ìkan á fi bọ́tà sí ah. ah. ẹ stop jàre ẹ stop ẹ stop now ẹ stop bọ́tẹ̀ ṣé ń bí mi nù máa máa mi ìfẹ́ sọ̀rọ̀ sí mi sí yìí. Ah, ẹni ìjókòó sí ìbẹ̀jẹ̀ ẹ̀rọ ayẹ́sì pé ìdí kòkò so every time tó bá ti rí girlfriend ni ẹ ti ìmájì pé ẹ ti fojú ẹ ti bọ́ṣọ ní ara ó dẹ̀ kú kẹ̀dẹ̀ wọ bẹ̀dẹ̀ ní òkú. Ah, gbogbo bí mo ṣe ń rí ilé mi ò fẹ́ kù kì í bàbá mo kàn sanwó orí ẹ̀ fún un ìbọn máa sanwó orí ẹ̀ fún un títí títí dìgbà tó bá fẹ́ fi gbà mí ní ìdí bàbá àtìyẹ ìwọ ni mo mọ̀ mọ́. àwọn kòkòrò mọ̀ di girlfriend mi. ìbọn náà ló mọ gbogbo wa okay good one mo fi ìpẹ́rẹ́ mi kàn tẹ́ ẹ̀ sọ yẹ ẹ̀ mí ṣe understand mi dẹ̀ fẹ́ sọ̀rọ̀ sí i. sọ̀rọ̀ sí mi. o ti bá sọ̀rọ̀ sí ẹ máa hate ara mi. mi ni hate ara mi máa hate ara mi lórí nǹkan tí mo fẹ́. ọ̀rá mi níjọ́ tẹ bá tún pè mí wọ́n tẹ bá mẹ́sẹ̀gì mi nípa girlfriend yàgò kọjá ẹ̀kọ́ rí ní facility ẹ̀kọ́ fi ojú yín. ilé mi ló ìgbé o ilé mi ló wà ọ̀pọ̀ sọ̀rọ̀ facility. ṣé èso rẹ tẹ tún jókòó torí tẹ ṣe ni. ẹ stop it now ẹ stop it ẹ stop it now ẹ stop ẹ náà ẹjọ́ tẹ́ bá tún pè mí fún ọ̀rọ̀ báyìí tẹ́ bá pè mí fún ọ̀rọ̀ báyìí tẹ́ bá sọ̀rọ̀ báyìí máa sọ̀rọ̀ sí máa ń sọ̀ sí gan ẹ máa yè tara yín o ẹ̀yin àgbàyà òṣì yìí àti ẹ̀dẹ̀ mọ́ ẹ̀dẹ̀ máa ń bára sí owó mi dà ẹ̀dẹ̀ máa tẹ́ owó mi dà dówó mi padà fún mi ẹ fẹ́ gbowó yín dówó mi padà fún mi. ẹ má bínú sáyẹ̀ lójú tì. mi ò ní mi ò ní dówó mi padà fún mi blood ó lè ọ̀dẹ̀ mo kàn ní kí n respect ẹ tó jẹ́ pé máa fagbára mú fúnra mi ṣé bá pọ̀ lé mi. mákindé mi ò fún ẹ lówó lọ́tọ̀ mo fún ẹ lówó torí ìdí ìyàwó ẹ ni o torí mo fẹ́ mo fẹ́ mú ìyàwó ẹ ni mo ti fún ẹ lówó mi ò lè fún ẹ lówó lọ́tọ̀ Adélàjà kú kẹ̀ àfìgbà tó ọmọ ikú àfìgbà tó ọmọ ikú. jẹ́ ká mọ nǹkan tó ń ṣe táwọn ọmọ ọlọ́mọ tí wọ́n fi ń kú pínpín ẹ jẹ́ mọ ara yín ẹ jẹ́ ká mọ ọ́nú yín. kí ni ìpínlẹ̀ ọ̀rọ̀ ẹ. kí ni ìpínlẹ̀ ọ̀rọ̀ tèmi. bẹ́ẹ̀ ni kí ni ìpínlẹ̀ ọ̀rọ̀ adéwàkẹ́. adéwàkẹ́. sórí iṣẹ́ tí mò ń kọ́ ẹ̀ òun ni ọkọ ti àti àdá ẹ̀. ẹ̀yin ni kẹ́ ẹ fèsì ebi yín kẹ́ mọ́ kọ́ o. gbogbo tó bá wá ṣẹlẹ̀ láburú àbílẹ̀ dáadáa. èmi ò lè sọ. kí ni nǹkan tí mo fẹ́ máa jókòó tì nínú ilé mọ́ nǹkan tí mo gbójú lé nǹkan tó jẹ́ ìpín mi nínú ilé ìṣe tó ti bàjẹ́ ó ti bàjẹ́ bó ti bàjẹ́. ó ní ṣerú ẹ̀ mọ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ àlejò méjì àbọ́lọ́ lé mo. ìtọ́wọ̀ mi ò tó bí àbá fi gbọ̀ngàn fa tó bá fa gidi gbà yóò gbàgbà kú jáde bí ó já sí yóò wá dáa àníyàn lè lọ ibi iṣẹ́ tó wáyé pé fúnṣọ́ mi gangan ló máa tà sí ẹ má wọrí yóò tẹ̀kí ara rẹ̀. happy birthday to you happy birthday to you daddy happy birthday to you. ẹ ta ni kí ló mú ọ wọ́n ní yóò jẹ mò ń bọ sọ̀rọ̀ òun ẹ̀ ah! kí ló mú ọ fún ah! bọ́ tí bọ̀ láti jẹjẹ kí ni kí ló mú ọ. ewu ló gbé dání tó o fẹ́ ta báyìí. mo lakọ mo lakọ. akọ wa abo wa. bẹ́ẹ̀ni. abo ah, yẹn dà. abo lẹ fẹ́. abo ni mo fẹ́. wọ́n ní mo ṣe wà yìí mo ti di àgbàdo olúkọ àwọn mọ́tò ní fàdìyẹ n kò kò gbọ́dọ̀ ṣe mí. mo rí i pé lórí mi ẹ máa kú. àwọn màmá ẹ nílé àwọn ló fẹ́ kú not me what's the meaning of this nonsense. now get off my get out. ṣé o lẹ́kọ̀ọ́ lẹ́rù mi àbí kí ni gbogbo ilé gan ká lọ síbi kan wà lè máa yọ bọ́rọ́ wà máa yọ bọ́rọ́ kì í ṣàkíní kì í ṣàkejì kì í ṣàkẹta ni mo ti ń wá síbi tó ń yọ mí lẹ̀ yọ mí lẹ̀. sọ ọ̀láyà mo ní ọ̀láyà mo tún lè jẹ àwọn láyà. tí n bá ní kọ́ lórí mú nǹkan lórí òkú sórí lọ́mú. bẹ́ẹ̀ bá ní lọ jìjàkadì pẹ̀lú wèrè lọ́gànjọ́ òru jẹ́ àwọn àgbàlagbà dẹ̀bọ̀ wọ́n ní babaláwo ẹni èké oníṣègùn ẹni ẹ̀kọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tá a bá ráwọn méjèèjì ayé ò lè rọgbọ. Abake, let's go inside. Do not touch me! Ẹ lẹ, ẹ mọ kàn bẹ lọ́run kẹ gbà ah, step wí dànù, màá step wí ẹni sórí rẹ. eyín tí ajá fi ń bọ́mọ rẹ̀ ṣeré iná nímọ̀ sí fi í gèjè bí mo bá yíjú padà sí ọ bí mo bá yíjú padà sí ọ ọmọ sì hétí ara rẹ. bí bá pọ̀ yín yé dáadáa àmùdá yọjú wò mí níbi tí mo ti ń tọ́lẹ̀tì. gbogbo yín bẹ́ẹ̀ ṣe dúró yìí nìkan bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yìí nísìn ẹ̀ tó di fìlèkì. èmi gbogbo àwọn ọmọ ẹ gbogbo àwọn ọmọ tó yẹ kó gbẹ̀yìn ẹ gbogbo àwọn ọmọ tó yẹ kó bu ìyẹ̀pẹ̀ sí ẹ lójú tó bá lọ tán àdénàkẹ́ ó dẹ̀ mú gbogbo wọn ó dẹ̀ pàwọn jẹ tán lójú ẹ̀mí ẹ̀ lójú ayé ẹ̀. kí ló sọ̀rọ̀ ọ̀nà báyìí náà tí wọ́n ní diarrhea of the mouth ni kí ló ń ṣe who are you. kò sí ọgbọ́n àmọ́ ìyanu àti ìrìnsùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. kò sígbàkigbà tó o bá wá sí ọjà yìí láti ná ọjà tó ò ní bá èmi ọlọ́jà òru màá bẹ́ẹ̀ ná ọjà ẹ̀ ó padà ta tán. olólùfẹ́ mi má dà mí o pé eyín ìwọ ẹ̀rọ lábẹ́ rẹ gan o. bó ti ń wò wọn gbogbo ẹ̀kọ́ ló ti fi gbálẹ̀ tán di àrùn. bómi bá máa ń fi kinní sí èkó ọmọ gbọ́dọ̀ fòrò sí è. bẹ́ẹ̀ bá tiẹ̀ wà pa lórí tí ẹ tún pa lọ́pọlọ ni. má sì má sì ẹ má sì ẹ má sì sẹ orí yín mo ti ni. ajímọ̀dòrò àwọlé lẹ́kọ̀ọ́ àlàfúnfún tó. ẹ bá ti bẹ́ẹ̀ lu ẹni ó bá ti rẹ̀ kọ́ nawọ́ ṣé pé ẹ sọ pé ọmọ ti kú. ọmọ ìjọba eré ni kì í mọ̀ ṣeré ó ṣẹ̀ sílé ni dádì yẹn fi ń dètù. ẹ sọ̀rọ̀ ẹ fẹ́ ẹ dúró. kí ló ní tẹ̀ fi ní. agbẹ̀rẹ̀wà. agbẹ̀wẹ̀rẹ̀ wo ni tẹ̀ ní gbàgbé orí. kò sí bèrè ṣe lè pọ̀ tó kò lè dọ́gba pẹ̀lú ojú owó. ọbẹ̀ wá pàrọ̀ wà fún mi ó ń gò yẹ ọ̀rẹ́ mi tó ti mu tí yó o tún mọ̀ náà lọ́wọ́ dání wá. àbíyó ah, gbọ́ lábẹ́bẹ́ kí mo mú. àṣọjà akọlọ ni. ìlẹ̀kẹ̀ tí o ti fọ́ ló lójú àtòkùnbọ̀ èyí tí o bá ti fọ́ ó ti parí kò ní àtúnṣe. bí iná ṣe ń sápamọ́ sára òkúta bẹ́ẹ̀ ni ìyá ṣe sápamọ́ sára rẹ̀. ìwọlé ilé ọmọ kì í bọmọ lẹ́rù. ilé ìwò. àkèrè onítọ̀mọ̀gọ́ra ọ̀pọ̀lọ́ onítọ̀mọ̀gànjà ìkọ́ nǹkanṣẹ́ sí ní pẹ́kú ìwọ̀ sí ní pẹ́já agara dáńbì ọ̀hún. ìmúra gbọ́ mo fẹ́ ṣàlàyé fún yín ni pé ẹ̀mí mi sáré káàkiri. mo fẹ́ jábọ́ lẹ̀. wọ́n ní akélọ́dún àwọn olóde ìlú lọ́dún akélóhùn àwọn òde ìlú lòun pásá ẹni ẹ̀dá lé tèmi sí eré òréré èkó ìgbòdúwò lákèrè báyìí kò lólódùmarè gbámú mo gbọ́ wípé ìbọn náà fi pa bàbá mi. ìbá. ọmọ tó jáwọ ilé òòṣà arúgbọ̀gbọ̀ agbọ́dọ̀ sọ̀rọ̀ arúgbọ̀gbọ̀ fún. ọmọ ah, ah, ah. tí wàá dojú ọ̀tá rẹ̀ mo mà ti gbọ́dọ̀ mi ìdúró mọ̀ sí mẹ́bẹ̀rẹ̀ ọmọ sí. ara kan mi ò fi sọ́dà lóyún ìdí ọ̀mí ìlú ọjẹ́ àkàndá lẹ́yìn. bẹ́ẹ̀ni àkàndá ni mí. àwọn lẹ́yìn òwe kàkà fcc kàkà. Coming soon on Okiki Premium. Mèrè ìjì mèrè ṣọ́ọ̀gígùn kó má bàa gùn kí olóyin. ẹ̀mí tójú bá pa fírí o ìwọ náà fẹ́ ṣe níbẹ̀ o olúwo ń kókó ọ̀fáàlẹ̀ aya yín bẹ́ẹ̀ nílé sẹ́rẹ́kòdé sẹ́rẹ́kòdé àdúgbò rọ́rọ́ fún agbègbè rọ́rọ́ fún agbègbè rọ́rọ́ fún ọdẹ ti dẹ sóko agbègbè tí ò rọ́rọ́ fún abọ́sápò wọn èṣìṣì tí ò mọ mo yọ ọ àkùsọ̀rí ọtí ẹ rọra ṣe. ọ̀ṣọ́mọ bàbá dákun má pa mí. ọ̀ṣọ́mọ ọ̀ṣọ́mọ bàbá má ṣe mí léṣe. ọ̀ṣọ́mọ bàmọ mi bàmọ mi nọmọ pa. ọ̀ṣọ́mọ Mr. jákòjákò àdúgbò. ọ̀ṣọ́mọ. Mr. Ọ̀ṣọ́mọ. Ọ̀ṣọ́mọ. Bébí mi jọ̀wọ́ pè mí sáyà. Ọ̀ṣọ́mọ. Give me your number, oh baby. Ọ̀ṣọ́mọ. Jọ̀rọ̀ jọ̀rọ̀ jọ̀rọ̀ jọ̀rọ̀ jọ̀rọ̀ baby. Ọ̀ṣọ́mọ. Take my number, maybe you can call me later. Ọ̀ṣọ́mọ. I want to be your lover, oh baby. Ọ̀ṣọ́mọ. Jọ̀rọ̀ jọ̀rọ̀.